send sí wọn ṣùgbọ́n ẹ má pariwo ẹ má wọrí ṣùgbọ́n. ẹ má wọrí ṣègbọ́ ẹ lọ jókòó gbẹ̀dẹ́ dọ́tọ̀ sọ pé àmà àtẹ́sí wọn yẹn kò ní sí wàhálà rán mọ́ òkè ṣègbọ́ ẹ lọ jókòó. wọ́n náà la please o ma take heart gidi gan ni o so far ti doctor ti jáde sí wa kọ́kọ́ òní ṣe wọ́n ṣùgbọ́n a máa ní láti máa ṣàdúrà gidi gan báyìí ṣó ti gbọ́ já lọ dùn fún un. Oh, no. Fi sílẹ̀. Fi mí sílẹ̀. bó ti tọ́. Ẹ bó ti tọ́. Mami ti kú sí. Wọ́n ti ó ti sẹ́yìn pẹ̀lú wọn lórí. Kò sẹ́ni tó kú fún mi mọ́. Ta ló ta tọ́jú mi? bi ẹ́ pé kí lẹ bá wá sílé báyìí mo mọ̀ dájú pé kì í ṣe pati ni a wá ṣe ń bì bíbélì jẹ́ kí n understand kinní kan wípé àti ọ̀dọ̀ ẹ̀ láti wá bó pẹ́ bóyá a máa padà sọ́dọ̀ ọlọ́run it is alright òkú ń sunkún òkú ni akáṣọ lórí ń sunkún ara wọn òtítọ́ má sunkún mọ́. mọ́mí mi ló kú. mọ́mí ẹ ló kú. mo ní dádì. it's alright. ta máa tọ́jú mi kò séèyàn kankan fún mi mọ́ kí ló dé tó jẹ́ pé nǹkan tó lọ́hùn ṣe fún mi nìyẹn ṣé mo lọ́hùn wá lókè wọ́n tó lọ́hùn wá ṣe kí mọ́ mi mi kú nísìnyí. kí lorúkọ ẹ. wọnúọlá. wọnúọlá it's alright dídé onígbàgbọ́ ni ẹ̀ náà even the bible made me to understand that from him will come and we shall all return to him. We're going to meet one day and part no more. It's alright. It's alright. Dìde. Mami. Má sunkún mọ́. Ṣé bí òkú obìnrin kan ni àwa wá sí níbí báyìí? Obìnrin tó jẹ́ pé láti gbàdá tí tó ti dé ilé ayé tí ò bímọ kankan rí. Ó wá lóyún ọ̀hún tó bímọ ọ̀hún. Kò pé oṣù mẹ́ta ó fò ṣánlẹ̀. Ó kú. Sọ fún mi tí irú ọmọ irú eléyìí tó bá dàgbà ńkọ́ kí ni kó ṣe kò mọ ìyá kò mọ bàbá ṣé bí wọ́n lo dúró yìí ó ti dàgbà ó ṣe gbé àkètì rẹ kó tọ̀ Jésù lọ ó ń ròyìn pé kò sẹ́ni tó lè ṣe àbí kò sẹ́ni tó máa dúró tiẹ̀ Jésù máa dúró tiẹ̀. The spirit of your parents will always be with you. <laughs> It's alright. It's alright. ga ọwọ́ nù èmi ló ń wò bẹ́ẹ̀ torí mo wá ìwọlé àbí bó ṣe ń wò mí bẹ́ẹ̀ ó tiẹ̀ rí mi láti jọjọ́ yìí ó tiẹ̀ béèrè mi ó ní aago lọ́wọ́ ó lè pè mí ọ̀gá ó ti wá wù yẹ gan ó ti grow wings ó tiẹ̀ ràn mí mọ́ ọ̀rọ̀ mi tún jẹ mọ́ ṣe ọ̀gá bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n fà mí sí tèmi máa jókòó. Ah. ó ga ọ ah. wọnú ó lè sọ̀rọ̀ ni. ìwọ wálé ìwọ tó ń bá sọ fún mi pé omi ló máa ṣe ẹja jinná máa jiyàn. Ah, ẹ ó máa jiyàn náà pàtẹ́ pé inú omi kan ló ti jáde kí ló ti ò ti jinná nù yẹn. ṣó tún gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ wálé ìyá tó bí èmi wọ́n kú a sin òkú wọn seven days ago ìwọ ò lè wà. ẹ kí ló wí sí. wọ́n mì mí wọ́n ti kú. irọ́ ni o. o fẹ́ sọ fún mi pé o gbọ́. wọnú mi gbọ́n kankan èmi gan bá bébí ṣe máa da àbùkù kátàkárà kankan lèmi gan lè lọ. yóò gbọ́ ẹni tí. o lè gbọ́. màjẹ́ má bí. o lè gbọ́. òkè mi náà ṣe irú ẹ̀ bẹ́ẹ̀ má bínú jọjọjọ. àwọn tí wàá ń kọ́ báyìí sìn. ẹ má bínú mo gbọ́ nǹkan ni. ṣé wù ẹ ló ṣàṣe máa ń ṣe sí i. àjọ jọjọ ọlọ́run àkókò dà. ẹlẹ́dàá ẹ̀rì wọnú kò rí bẹ́ẹ̀ jọ máa jẹ́ máa jọ jọ jọ. kì í ṣe inú ẹ̀ ní gbogbo dọ́kúmẹ̀ntì ẹ wà. ó dẹ̀ tún bẹ̀rẹ̀ lọ́wọ́ mi gbogbo bá ṣe dọ́kúmẹ̀ntì mi bẹ́ẹ̀ ni mo kó sí ìgbà tí mo ná bank méjì. Ah, owó ẹ̀ ń kọ́. everything níbẹ̀ ló wà. ó dàbí pé o mọ fèsì mi. Oh, anyway Túndé ló ń bá ẹ sọ̀rọ̀. Túndé. Oh, tó bá ń rántí sometimes gbà tí táwọn ṣe bẹ́rẹ̀ àmọ̀ sí i. So, how are you? How are you? And how are you too? I'm fine. But kí ló kí ló ṣẹlẹ̀? Wọ́n ti já bag Bímpé gbà. Ó dẹ̀ sọ pé kí ló sọ pé ó mo. ń bẹ̀. Ṣé bó mọ̀? Ó ṣáà rí gbogbo báyìí document mi ibẹ̀ ni mo kó sí owó ọwọ́ mi everything ibẹ̀ ah, ló wà. Bímpé eh? Uh, wọnú ibi báyìí ò wà pa láti sọ̀rọ̀ so why not get into the car kakàn wábi tó you know tó wà pa láti sọ̀rọ̀. bí pé ni ó yà take easy pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lọ. it is well. nílé mi àti lémùrè jọ ságbo kan bá ṣe dágbo yẹn báyìí bá ṣe jókòó báyìí mo kàn bá wọ̀ bọ́kọ̀ báyìí wájú mi bọ̀bọ̀ yẹn tẹ́ bá rí nǹkan tó fi wí ẹja tó gbé sẹ́nu báyìí ẹ̀rú kọ̀ bẹ̀rẹ̀ sí ní bá mi ni pé n tó ń bá mi lẹ́rù ẹ̀ mọ́ṣá ni pé bọ̀bọ̀ yẹn lè rò pé ah, ọmọ lágbo yìí wọ́n kì í jókòó báyìí ó gẹ̀ wọ́n jókòó báyìí wọ́n máa ń jupá jùsẹ̀ ẹ̀rú ti bá mi o tún wò pé ah, ọmọ wa ó máa jẹ́ o ó máa ṣe kí ni ó ọ̀dà tí ń ṣe ń wẹ̀ ò fẹ́ tẹ̀ mo fún ẹ three minutes. mo ti sọ fún ẹ pé o máa ń bẹ ọ̀yà ni ẹ. ọmọ filẹ kò dáyàn mọ ni lọ bèrè mi níyà nọ́mbà seventy two mopo wọn lè fi mí ṣeré. ìwọ wo ìwọ̀n pé champion ni wọ. ṣó ń gbádùn mi wọ́n lè ṣó ń gbọ́ bóyá wàá jókòó ah, ẹ̀rù ń bà mí ah, mo kàn wọ́n pé bọ̀bọ̀ bó ṣe ń jẹjà yìí tí bá lọ jójú làgbo báyìí ó lè sọ wípé ọmọ wọn ń jó bẹ́ẹ̀ sẹ́ẹ̀ wọ́n jó bẹ́ẹ̀ sẹ́ẹ̀ mo ti lẹ̀ pàtúyàwó mo ti wò pé bàbá o like story mo ti wò pé tí bá ti ní kí ti máa jupá jùsẹ̀ o ti wò pé ọmọ òdì bẹ́ẹ̀ ju wọ́n jupá bẹ́ẹ̀ lágbo o <laughs> mọ̀. Ah. ọmọ ah. tó yí wọnú bèbí. nígbà tí rí ẹ wo mo ti rí Queen Elizabeth. ẹ ṣe. ó dà ṣé o fẹ́ gbọ́ tuntun ó dà bó ṣe wà yẹn o mẹ́tò jọ o jọ jukun chun àwọn chinchin. ẹ <laughs> eh, ó ti tún bú mi nìyẹn o. wàhálà ìrìn ìbò ẹ tí bá ṣe báyìí Ọlọ́run bá ń gbọ́ ọ̀rọ̀ ẹ náà sọ ń gbòòrò. o béèrè pa àwọn wo. àwọn wo. àwọn ti yankí. ẹ eh, èmi ni jujuju àbí kí ni ìtumọ̀ jujuju. irú wọn sì ti bá ti rí ẹ gbà mo rí dọ́là mo rí yẹn Ọlọ́run. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa máa rí dọ́là ti yẹn. Ah, ara ẹ náà ni. Ah. wálé mo fẹ́ rí ẹ jọ ọmọ fàájì ń lọ bí mẹ́rin. Ah. wálé lọ́ọ̀rì lọ́ọ̀rì olórí ni. wálé gbọ́ngàn lé ọmọ ìlẹ̀ ìṣáájú àmà ìṣiṣẹ́ olórí ni. ọmọ. Ah. wálé wálé wálé ẹ̀mélòó ni mo pè é ah, ọmọ mi lè remember àyè gbà bóyá bíi six times àmú. ok ok ok tó bá ti wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn kan tó mọ̀ pé. wọnú fàájì ń lọ bẹ yẹn pẹ̀lú àwọn pàdé mi járe gbogbo nǹkan kan tó kàn lọ. wọlé that's okay ó ah, ah. mú nǹkan tí mo wá rí ẹ fún náà. wálé ó mọ̀ pé mo ṣe get admission mi ó dẹ̀ ti bẹ̀rẹ̀ registration in fact ó ti fẹ́ close Bímpé gan ti ṣe registration ẹ̀ ṣó fẹ́ kí n lose admission mi ni. àmọ́ wọnú fi gbogbo yẹn lẹ̀ sórí fàájì tèmi pẹ̀lú àwọn pàdé mi ṣe yẹn ó ti exhaust mi kò sẹ́ni tí ń bí gbà bẹ́ẹ̀ bọ̀ tó máa ṣẹlẹ̀ ni pé ìsídà kí wọ́n wá rí mi ọ̀ kémi wá ṣe kíni kémi wá rí wọ̀ jẹ́ ká fi síbi màá rí ẹ ṣá. àwọlé is coming nìyẹn. owó tó ní àbùkù kan kí ló ń jẹ́ is coming àwọ̀ náà tún trust mi mọ́. wálé you know mo mọ̀ pé mi ever trust ẹ mi trust ẹ wálé mi trust ẹ fún mi ní date kí n wá gbà àbí time. ok ọmọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ n rí ẹ ní three days time. wálé mo mú serious. jẹ́ n rí ẹ three days time gbà bẹ́ẹ̀ wọ́n ah gbọ́ ilẹ̀ sóde à ìwọ ní tèmi ó ṣàmọ̀ màá rí ẹ two days time. love you. <laughs> ó sì ń lọ ìyá mi yàbọ̀ ní ẹ̀kan tí ẹ kí wa eh, eh, eh, bẹ̀bẹ̀ ṣì ń bẹ ó sì ń lọ bẹ̀bẹ̀ ṣì ń bẹ lọ́pì olórí. ẹ mọ̀ pé tẹ́ ẹ bá wà lẹ́yìn mi ṣe mí gan mi ò lè dúró dáadáa. Ah, ọmọ tó ṣan kí ni ṣé ta ló ń win. Ah, ta ló tún fẹ́ win. ókè o. Ah, ọmọdé tà náà. Guna, Guna. One dollar. Inú mi dùn pé I'm here today láti rí ẹ láti rí àbúrò ẹ. A ti ríra rí. Oh, in fact, tó ń bá tún sọ pé a tún máa tún ríra, màá sọ pé irọ́ ni because I thought pé ìgbà tá a ríra yẹn pé bóyá you were giving me the wrong number or not but thank God tòótọ́ ló já sí but mi wá nífẹ̀ẹ́ kí ìrírí àwa méjèèjì i mean the reason tí mo fi wá kó já sí òfò. ṣó ti rí wíwá síbí mi ní èní ó nítumọ̀ kì í ṣe mímọ̀ ṣe mi o but mo fẹ́ kó mọ kíní kan pé whatever tó bá máa ṣẹlẹ̀ ọlọ́run ti design ẹ̀ pé báyìí ló ṣe máa rí báyìí ló ṣe máa rí yeah and uh, má wàá jẹ́ kí n sọ̀rọ̀ jù much uh, right from the very first day tí mo ti rí ẹ ni mo ti rí ẹ ní ìrì ọmọ gidi tí wọ́n ọ̀dọ̀ mọ̀ mo mọ̀ pé ó máa wúlò fún mi mo dẹ̀ mọ̀ pé mi náà máa wúlò fún ẹ but wọ́n á fẹ́ kó di kinní kan mú mo fẹ́ kó mọ kinní kan pé knowledge is power. Yes. And uh, education is the best legacy tí parents tí wọ́n lè fún àwọn ọmọ wọn. Bẹ́ẹ̀ni. Ó wá ṣe mí láàánú pé kò sí parents yín bí ní ọjọ́ tí ò ní. Mi wà nífẹ̀ẹ́ kẹ́ rírò mo fẹ́ kẹ́ ẹ rí mi nírì bàbá mo fẹ́ kẹ́ ẹ rí mi nírì ìyá mo fẹ́ kẹ́ ẹ rí mi nírì olúrọ́pò pé tí ò bá tiẹ̀ sí ìyá mi bíbá ẹ̀ i mean ẹni lè ṣe bí ìyá ẹni lè ṣe bí bàbá mo wá fi ń yé yín pé whatever tó bá fẹ́ take yín lórí ọ̀rọ̀ education not only you to you also hmm? anytime ẹ pè mí. Uncle Túndé ẹ ṣe gan-an. ẹ ṣe. àánú ọlọ́run ní padà lẹ́yìn mi. kí ni mo gbọ́ tó sọ́ǹtì. mo sọ pé ọlọ́run á máa wà pẹ̀lú yín. no bí tó ti ń ṣẹ̀ mí nìyẹn what is my name tell me. Uncle Túndé. no o ti háàdì ọkọ wọn. pè mí lórúkọ. kí n pè yín ní Túndé. Tunde is my name. Keep it lórúkọ. That is it. Tunde. Tunde is my name. Àbúrò ẹni ò lè ṣe. Tunde. Kí n pè yín ní Tunde. Ẹ kúlé o. Ẹ káàbọ̀. Kí ni? Àǹtí mi ó bẹ̀rẹ̀. Ṣé iṣẹ́ ìsìn ló yẹ kẹ́ máa dé? Wo má bínú, ìwọ náà ti mọ tinú kẹ́ ọ̀rọ̀ pọ̀, ọ̀rọ̀ ló fi dá mi dúró. Anyway, ẹ meet ọ̀rẹ́ mi, Tunde, àǹtí mi nìyí. ṣé mi ti rojú yìí rí ṣá. ojú yìí náà ò jọjú ẹni tí mi ò tí ì rí rí ó dàbí pé mo rí yín nígbà tẹ́ ń ṣe bẹ́rí àmọ́msí. mo sọ mi lè mójú yìí tì ah, ẹ̀yìn kí ni ẹ máa ń rántí nǹkan ṣá ìwọ ló mọ̀ ẹ dẹ̀ ṣe ọjọ́ o ọlọ́run á wà pẹ̀lẹ́yìn náà. ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa a dẹ̀ ní fírú ilé ìsọ fúnra wa. àmì o àmì o. Sister, mo ti fẹ́ máa lọ lẹ wọlé yẹn. ṣé kìí ṣe pé mi mò ń lé yín o. no no no no at all. no no no. ẹ ṣe gan-an àbùjíntó lókun àbùjíntó lọ́sàn-án. Mm, mm, mm, so wọnọlá it is my pleasure. Hmm? <laughs> ọlọ́run aṣọ yín délé o. kó wọ́n wẹ̀ wá. kó wọ́n fún mi. This is your new apartment. Apartment? Mm-hmm. Bí báwo? Uh, tó sometimes, mo sọ pé màá dúró bàbá fún ẹ, pé màá dúró ní dúró ìyá. But for one reason, tó bá máa face studies ẹ. Yes. Oh, ilé ẹ ló dé. Yeah. Nítorí kó bá lè face studies ẹ, mo ṣe mú ẹ kúrò nínú hostel mo fi off campus so you can have time for yourself you can freeze your studies èní pàdé ọ̀la ilé ìgbàwé no ilé ẹni. ilé ẹni. ilé mi. Oh, Tunde, you are a darling. Oh, my oh, oh, shit. Oh, please. Get up. Ah, oh, shit. Ah. This is just the beginning. You are a darling. Thank you very much. Mm. <laughs> Oh, Television. Utiraki ti player. Check your king. kàn máa jó lọ? Ká máa No, no, no, no, no, no. This is one of the reasons uh, tó jẹ́ kí n wá tọ́jú ẹ̀sìn báyìí. Dọ́tí or not Dotia. I don't want it. Ṣáà ni màá jó Anabella. If you want to dance, you dance with me. Mm kí yìí ni méjì ni mo fún ẹ. Ah, èmi àti pọ́sí làjọ máa máa gbé pọ̀. Ah, whichever way mẹ́ta ni kí yẹn there is one at the entrance. tèmi bá ń lọ sìn mo mú yẹn dání so whenever tí n bá fẹ́ wá bí mo believe pé ilé nílé mi ilé nílé rẹ. nǹkan tó dùn mí jù ni pé bí n pé ò ní admission sí school yìí bá ti lọ dùn jù kò sí oyè ọlọ́run bó ṣe. Ah, whichever way kò síbi tí Bímpé bá wà a máa rí ìjẹ ilé nílé ẹ̀yin méjèèjì mo fẹ́ jẹ ráìsì. kò sí kúkà kò sí plate mo gbé ilé tuntun ni. <laughs> ọkọ mi olówó orí mi kò sálẹ̀ o olówó orí mi nìkan ni ṣé máa wò bí mo ṣe máa ṣe ń jẹ. ええー wàá di first lady tún dé báyìí. first lady ni o wọnú ọlá tí wọn náà rí kó dà báyìí oore ni Túndé ń ṣe fún wa lọ́tún lósì yìí o mi ní fẹ́ kó fi ibi ṣu o hmm. ṣùgbọ́n pákùnrin tó gbalé tó ra mọ́tò sí ẹ̀ǹdì ó ṣetán láti fẹ́ ni o ó dẹ̀ nífẹ̀ẹ́ tọkàntọkàn jọ mo fi ọlọ́run bá bẹ̀ má kó àwọn boys di school yín má kó wọn wá sínú ilé yìí o. àǹtí mi mi kì í kọ́ rẹ̀ ẹ̀ mi kọ́ rẹ̀ mọ́ oṣù ọ. Ah, ah. hm. àǹtí mi ẹ tún sọ̀rọ̀ báyìí èmi ni mo mọ nǹkan tí ojú mi ti rí nílé ayé ṣé ojú tó ti rókun tó ti rọ́ṣà á wá rí adágún odò <laughs> ẹ á rí adágún odò ah, mi nǹkan rẹ mọ wọn ti ṣó mi mi nǹkan rẹ mo ti gbọ́n o. tí wálé bá wá nǹkan. wálé wálé wálé wálé wo mi mà kí n rí wálé mọ èmi kẹ mi rí wálé mọ wálé ò tiẹ̀ rí mi kò mọ ibi tí mi ń gbé. gbọ́ ìkìlọ̀ mi dáadáa mi ìfẹ́ rí wálé nínú ilé yìí láéláé àtòkú àtàyè wálé mi ìfẹ́ rí. a ní láéláé sẹ́ wálé ò lè débí. má jẹ́ kí wálé mọ ọ̀nà inú ilé yìí. kò lè débí sẹ́. o ṣùọ́. àǹtí mi hundred percent ọlọ́run mi gbọ́dọ̀ bá wálé nínú ilé yìí o. àǹtí mi wálé ò rí mi kò mọ ibi tí mo wà. mo ti gbà ń tó sọ kò dé gbọ́dọ̀ wá. yes ma. ò ń gbọ́. yes ma. dẹ̀yìn lẹ́yìn wálé o. Ah, dẹ̀yìn. yes ma. o ti gbọ́. mo ti gbọ́ ẹ̀mí àlọ́kọ̀ yìí o. àmín ní orúkọ jésù. ó ní fi jam. àmín lórúkọ jésù. wọn ní gbókù ẹ wọbẹ. àmín lórúkọ jésù. wọn dẹ̀ ní gbókù ẹ jáde. àmín ní orúkọ jésù. tó bá ń kí Túndé ní ọ bá wa. Ah. ẹ ti lọ nìyẹn. ló tún wá mi wá sí ibi ìfun. àwọn ah, ọmọ fìyẹn lẹ e wọnú ah, wọn máa ṣe gbogbo ilé tó ń ṣe yìí ṣe ọmọ wa o ti jẹun sókè o èwo ni tiẹ̀ èwo ni tiẹ̀ èwo ni tiẹ̀ nú àwọn ilé. wálé it is over between us kí ló ń wá mi. kí over ọmọ kò lè over kankan bó ló ń over lọ ah, kò sí tó jẹ wàá mà sọ yẹn o tó bá kankan gba ariwo wá bí kankan tiẹ̀ mẹ̀mí àti ẹ má má sọ pé ó. ok jẹ́ àlọ́. ò ń lé mi bí. kí ló ń wá báwo ló tún ṣe wá mi débi kí ló dé kí ló dé fi mí lẹ̀ lọ́rùn. Eh? àwọn tèmi máa júwe ibi tí wọ́n gbèsè bí wọnú ni ọ̀hún á ní júwe fèmí. jọ má jẹ́ kí ọkọ mi dé báyìí níbi ìjọ wa máa lọ wa máa lọ. báyìí bí sọ̀kọ̀ sọ ọ. ọkọ mi tó fẹ́ fẹ́ mi nísìn òun ló gba ibi ìfún mi tó tún ra mọ́tò ìfún mi ó ní kó wá máa lọ ọlọ́run wálé mi ò fẹ́ wàhálà ẹ̀. ọkọ wọ́n á jọ ọkọ yẹn wọ́n á jọ báyìí àwọn bọ́ọ̀. ó ti tó ti tó ti tó àwọn neighbors ń gbọ́n. máa pe ibo ló jẹ́ tiẹ̀ gangan lápá mi. ibẹ̀ yẹn ni jama ibo ibi tó ń tẹ ọ̀nà ibi tó ń lọ ní ẹ̀kọ́ rí ní iṣó bá ìjà ní iṣó ní ìjà lọ já lọ já lọ já lọ sẹ́yìn tó já lọ já lọ ilé tẹ́lẹ̀ ọ̀gbọ́n ní ìwé ni tẹ́lẹ̀. wọnú wọnú. Ah, ọdún bèbí ọmọ èwo ló nílé tí mo lè jẹ ah, pọ sí <laughs> bèbí kí ló ṣẹlẹ̀ ah, kò sọ̀rọ̀ fún wọn ọmọ èwo ló wà létí mi lè jẹ jàre mi lè wà yí mi kẹ́ Babátúndé. bọ́ọ̀sì báwo ni. mo bad. à ń bolo wá mo fẹ́ dé department mi ni. Ah, bọ́lá túndé ó fún ọ ní o ten minutes ago ni wọnú ọlájáde pẹ̀lú sista morenike ó lọ drop wọn bì kan ó dẹ̀ máa pẹ́ díẹ̀ kan tó dé. come on come on fit máa sọ fún mi pé wọn náà sì ń lé báyìí. she is not at home. don't tell me that. ẹ wo ẹ mọ ohun tó ṣẹlẹ̀ mo ní performance kan ní department mi nísinsìnyí mo dẹ̀ wish kájọ lọ. bọ́sì bọ́sì ó yẹ kó mọ̀ pé mo máa ń busy gan. mo mọ̀ bẹ́ẹ̀. if not for àwọn nǹkan tí mo rà fún wọnú tí mo dẹ̀ need àti drop and in fact mo ti pè é before now tó dẹ̀ sọ fún mi pé òun wà nílé but then jẹ́ kí n drop àwọn nǹkan wọ̀nyẹn. instead ẹ bá lọ fi jókòó sílé tó bá yẹ pé ẹ̀yin nìkan lè wà ń bẹ̀ ẹ mọ̀ pé mo ti máa ń bẹ̀ yín pé kẹ́ tẹ̀lé mi dé department mi lónìí ìyá jọmọ adébẹ̀. jọmọ wá fọlọ́run bẹ̀ ṣùtì tó bá ní nǹkan ṣe next in fact tó bá invite me next tí n bá lọ má bá mi sọ̀rọ̀. no bọ̀dá túndé àjọ máa débẹ̀ ní ẹ ní pẹ́ náà ẹ wò tẹ́ bá tẹ̀lé mi mi ní forgive mi ó máa dùn mí gan mi ì dẹ̀ bọ́ sí ẹni wàhálà ni. alẹ́ ní pé jẹ́ ká sáré lọ nà máa pe wọnú ìsìn máa bá wa ń bẹ̀. okay you know what you're gonna do for me okay uh, i'm not gonna spend more than one hour. thank you very much. Hmm? thank you. tó bá ti ń kọjá one hour o lè má rí mi mọ́. okay ẹ ṣe. <laughs> ó ní hello. Nibo, wọnú bọ́ sí o túnde ti campus báyìí pẹ̀lú mi o kò dẹ́ kò dẹ́ gbé wálé o. ìwà àti túnde hmm. ẹ jọ wà pọ̀ ó ṣe ó ṣe ó ṣe wálé. yẹ. mo fẹ́ sáré jáde mo fẹ́ dé campus mo fẹ́ lọ submit um, course forms mi fún HOD mi kán lè sign ẹ̀. kí ló ń jẹ́ HOD. head of department. sori. hello um, pọ́sí. má bínú má bínú Túndé má bínú. no mo ti ń bọ̀ mo ń bọ̀ wá báyìí sìn ok o ṣe wálé jọ òun láti máa lọ sìn yes jọ òun láti máa lọ jọ. ibo ló ń lọ. ok jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ mi lọ sọ́dọ̀ hod mi ọkọ mi ló ń pè mí mi dẹ̀ nífẹ̀ẹ́ kó bá èmi àti ẹ nínú mi. wá wá òun nìkan tó máa sọ fún ẹ nìyẹn ah, a máa sọ fún mi pé ọkọ ọkọ báwo ṣé kò ṣe bàbá ọmú gùn tó kàn gbalé fún ẹ tó ra tẹlifíṣàn yẹn ṣé ìyẹn ló ń pè fún mi lọkọ ọkọ mi ni wa. o fẹ́ máa dúró fẹ́ máa lé mi lọ ó dàbí ṣe wà ní mọ̀tẹ́lẹ̀ ọgbà ọmọ ẹbí mi fẹ́ sùn mi ṣe wà. Ah! ọlọ́run ò ní tiẹ̀ jẹ́ ah! ọlọ́run ò ní tiẹ̀ jẹ́. wọ́n tún fi ẹlẹ́bí mo fẹ́ sùn sẹ́ mi ṣe wà yìí. wà á máa lọ wálé. bóyá o rò pé mi ò ga mi ò ju àjẹun mọ́ mo fẹ́ sùn mi ṣe wà yìí. wálé kò dẹ̀ dá ní nǹkan tó ń ṣe yìí mo fọlọ́ ń bẹ̀ nǹkan tó ń ṣe yìí ò ní dá o kò dẹ̀ dá mi wà òkè o ṣe. ẹ kásán ẹ kásán wọn ń béèrè bọ̀dá Túndé. wọ́n ti jáde ẹ jọ kí lórúkọ yín sọ́dà tó bá dè má lè sọ fún wọn. ok ẹ bá mi sọ fún Túndé pé wọnú ọlá béèrè ẹ. ẹ jọ sísá wọnú ọlá. Wanola, yes. Um, so, ìwọ ni Wanola. Eh. Sori mo ti ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run. Pé kọ́lọ́run bá mi bí ẹ wá síbí báyìí lọ́jọ́ kan. Mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run bí ẹ wá lénìí. Jọ mo fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ ẹ. Nígbà tó ń bọ̀, sori anybody tó ju ẹ. Jọ mi, bí ìbáwò kò yé mi àwọn low life class bíi tiẹ̀ ṣó pàdé wọn lọ́nà nígbà tó ń bọ̀ nbí because mi mọ why tó ṣe máa fi gbogbo àwọn low you know, standard bíi tiẹ̀ lẹ̀ tó máa máa bọ̀ nírú bíbá ẹ̀ wàá lòun wọ ẹ̀gbọ́n ti wá. anyway tó bá wọnú lé dáadáa tó wo èmi tí mo dúró yìí àti ẹ̀gbọ́n mi tó lóun béèrè wàá rí i pé a sí nínú máàchì ẹ̀. jẹ́ wá sọ fún un ẹ̀gbọ́n tèmi ó ti níyàwó tó fẹ́fẹ́ ìyàwó gidi ìyàwó lóríire tó wá láti ìran re tó ní àwọn èèyàn re. <laughs> Hmm. so for your information mi ò fẹ́ rí ẹsẹ̀ nínú ilé yìí ṣé rí pé mo kàn rẹ́rìn ní nígbà tó ń sọ̀rọ̀ ah, ah yes mi ò mọ̀ ẹ́ rí àníjà ti tẹ́lẹ̀ after all ìwọ ló sọ pé àbúrò Túndé ni ẹ́ <laughs> so mi ò mọ̀ wáì tó ṣe máa máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn honestly o kàn embarrass mi ni yes mm-hmm. but mi ò bá ẹ lọ́rọ̀ Túndé ni mo bá ní ọ̀rọ̀. dúró dúró kò gba change èmi àti olè evan mọ́ra àjọ sí nínú class kan náà get that straight ṣé nítorí àkísà tó kó sí i tó rà ní bdb àbí cat ibẹ̀ gan lèmi gan ti ń ra àwọn aṣọ ọmọdọ̀ wá nílé bdb bend down boutique cat katangua. anyway mi ò gbọ́dọ̀ rí ẹsẹ̀ nínú ilé yìí mọ́. o ní big problem ṣá. Yeah yes ṣé o jẹ́ kí n sọ fún ẹ tí ò bá ṣe pé wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ mo dẹ̀ jáde láti ilé tó dáa mi ò ní dúró kí n máa lísìn sí gbogbo nǹkan tó ń sọ yẹn ṣùwárí ṣùgbọ́n kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé ayé ẹ̀ ni ìyá ẹ̀ ó wà nù kúlà wàhálà ẹ̀ wàá jẹ́ wàá yó ayé ẹ̀ tó bá dọ̀la. wàá pàdé tí ẹ dúró má ti lọ ẹ̀rí kíní játijàti já èmi ló ń bá sọ mẹ́rin ẹ tẹ́ ọ bó ṣe sọ́nà. Dami! Dami! Ma? Sórí ọmọ játijàti yẹn. Bẹ́ẹ̀ni. Ọjọ́ tó bá tún wá síbí, o ò gbọ́dọ̀ ṣílẹ̀kùn fún. Mo ti gbọ́. Ṣé o ti gbọ́ mi? Mo ti gbọ́. Sista mi. Sista mi. Sista mi. Please for God's sake, torí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi wọ́n Tómilọ́lá mo fẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ gidigidi gidigidi kó jọ kó fi life mi sílẹ̀ i mean who is Tómilọ́lá láti máa dictate life ti tèmi fún mi kó máa sọ fún mi pé obìnrin báyìí ni kí n gbé sínú ilé lágbájá báyìí ni kí n gbé sínú ilé kí ló kọ with my life i am a full grown up man mo dẹ̀ ní mo ní right àti decide obìnrin tó wù mí tí mo fẹ́ fẹ́ sílé kí ló kọ pẹ̀lú life mi. bọ̀dá mi má sọ bẹ́ẹ̀ àlọ́ kàn mí sista mi ṣe ń gbọ́n mi ò mọ bí bọ̀dá mi ṣe fẹ́ lọ fọmọ onílẹ̀ ńlẹ̀ kan ọmọ tó níran ọmọ tó wá láti láti láti ran oṣì tí bọ̀dá mi wá fẹ́ fi ṣe ìyàwó. enough enough tómi lọ́la. Túndé. ara nǹkan tí mo sọ fún yín nì ṣé tí ń gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀ ṣé ń gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀. tómi lọ́la tómi lọ́la déédéé mi ra ọ kí ló dé ṣé fẹ́ o fẹ́ gun ẹ̀ ni. Ah, ah. ṣé fẹ́ fẹ́ o fẹ́ fẹ́ gun ẹ̀ ni. ẹ sọ fún mi náà for for for for for for God's sake ṣé bí àwọn bílíọ̀nù ìṣọ́gun ti gbà pé kí tó tún nílò ohun fẹ́ni tó bá láì oh. so kí wàá ní tiẹ̀ pẹ̀lú ẹ̀ báyìí dájú kò lọ́wọ́ sí dájú ti ní pé Nancy nìkan fẹ́ wọ́n ní láwọn ò fẹ́ Nancy ah, ọmọ gidi lọ́mọ yẹn ilé rẹ̀ ló ti wá ọmọ lówó ni mm-hmm. ó fi standard class ẹbí tà sí wa báwo ló ṣe máa lọ fọmọ tálíkà ọmọ lẹ́yìn ọmọ gọ́tà ọmọ dọ̀tí yẹn ah, èmi ò lè gbà ọ́ mi ò lè gbà láyé láì fẹ́fẹ́ wọn ẹ̀ka kí ìdààmú máa kú ni mi nígbà ọ̀rọ̀ ìyá mi mi ọmọ akú tí mo bá fẹ́ yíyan tó fẹ́ kọ́ ọmọ fẹ́. Ah, àti mi nígbà ọ mi nígbà. sísá mi alájẹ́kí sọ kí nìkan fún un dáàdi wa fẹ́ wọn ọ̀fẹ́ mọ́mí fẹ́ wọn ọ̀fẹ́ nǹkan tí mo fẹ́ ṣe ni mo fẹ́ ṣe tí ẹ bá ti lè gbà mí láyè kí n fẹ́ wọnú ọlá i mean she is my life i'm alive mm. ìwà wa dọ́gba bẹ́ẹ̀ ni tí ẹ bá ti lè gbà kí n ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ tí mo fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn and that is period. bọ́dá mi ló lè pa mi bọ́dá mi ló lè pa mi àní onísùn ló lè pa mi nígbà ẹnu o ṣé ẹ fẹ́ jà níbàyẹ ẹ fẹ́ jà níbàyẹ ẹ túndé. jẹ́ kí n wá sọ fún ẹ má jẹ́ kí unleash the dragon mi sí ẹ tó ti bá ṣe nǹkan tó wà ní mind mi fún ẹ máa make sure pé kí n tó ṣe ìyàwó wọ́n tì ẹ mọ́lé for the first one two three months tó máa fi wọ nine months tí bá wá gbọ́ ní hospital pé ìyàwó mi wá bímọ màá wá fi sílẹ̀ màá wá bẹ̀rẹ̀ láti hospital pé àwọn nǹkan tí baby mi need tí wife mi need kòkó wa. kò tó yẹn. ọ̀rọ̀ wa dàbí kó tó délé àti ṣe ìyàwó báwo ẹ ṣe máa rí nìyẹn. ìyẹn gangan ni mo fẹ́ kẹ́ ṣe ṣe ti gbọ́ kẹ́ẹ̀tì mi lọ́nà yẹn gangan ni eh. ṣé nígbà tí mo máa ṣe fún gíà yẹn màá lọ kí ọ̀rẹ́ mi màá wá dé wọn sí àwọn ẹ̀ka máa tì mọ́lé eh. bóyá mi ni o bóyá mi ni o àwọn ẹ̀ka bẹ́ẹ̀ ṣe wẹ́dì eh. ṣé ti gbọ́ mi. sísá mi ẹni pé mo sọ bẹ́ẹ̀ fún yín hmm. wá rí. láyé láì kò lè ṣẹlẹ̀ ẹ wo mo ṣe máa dẹ ọ̀rẹ́ mi sí tẹ́lẹ̀ ọkọ̀ tó máa kọ́ tìmọ́lé bí èmi ni o bí òun ni a máa rí. túmi àti ibi iṣẹ́ ìgbà kan tó sọ ṣé ẹ̀ ń gbọ́. ẹ máa gbà mí kẹ́ ẹ̀ túmi lọ́la nǹkan tó ń ṣe yóò dáa o ìwọ náà má ṣe máa lọ́kọ títí ẹ̀ ṣùgbọ́n akẹ́yìn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ kó lóò ní fọkọ tó fẹ́ fẹ́ wọn ò máa fẹ́ yàwó àfọkọ́fẹ́ mi o ẹni tí mo mú wálé báyìí ni mọ́mí àti dáàdì gbà lọ́wọ́ mi o. ṣé ọkọ tí yóò ṣọkọ ọkọ ọkọ gidi ṣé ọkọ tí yóò lówó lọ́wọ́ ṣé yóò wá òkè tí ẹ̀gbọ́n mi á lọ fọmọ ọmọ òṣìkọ́ tá ẹ pé tó bá dọ̀la wá pa àbọ̀dá mi tán àwa ẹgbẹ́sẹ̀ lògùn á lò fẹ́ jogún. Ah, kò lè pa kò lè pa túndé fi túndé lè kó fọmọ tó fẹ́fẹ́ nítorí ọdọ ẹ eh, tí kìíní bá yíwọ́ lọ́la tómi lọ́la tó bá yíwọ́ ó máa kún ẹ o. àǹtí mi nancy ló máa fẹ́ nancy dẹ̀ ló máa fẹ́ mi dẹ̀ ní gbàǹdẹ̀ mọ́ lọ́sọ́ fúlàní tí bá ti délé. tómi lọ́la ó dàgbà sí mi ẹ máa gbà mí èdì rẹ o èdì rẹ o ọmọ ìyá kan tó ń jà torí pé àfẹ́ ọkọ àfẹ́yàwó àṣekínní kan mo láti lọ rí mọ́mí àti dáàdì kó má ìpẹ́rọ ọ̀rọ̀ yìí ò kòkó ibi tó máa dá sí kò ní dà. àwòrán túnde ṣé wàá pa ṣé ní nice time. Hmm, ṣé mo ní nice time. <laughs> anyway mo ti fẹ́ máa lọ. ẹ ẹ ń lọ bo yẹ kẹ́ lè bá wa ṣeré díẹ̀ sí i náà. Ah, ah. mo ti ń travel lálẹ́ mo ń padà sí Europe lálẹ́. ẹ ẹ má bà mí sọ bẹ́ẹ̀ mọ́ ẹ sọ yín fún wa tẹ́lẹ̀ pé ẹ̀ ń travel na. Ah, anyway tí màá dẹ̀ sọ fún ẹ tẹ́lẹ̀ mo di sọ fún ẹ náà nìyẹn. how long lè wá wá lò báyìí. fúnyà i'm gonna be there for three months péré. ah bọ́dá Túndé three good months ó ti pọ̀ jù ṣe fẹ́ pọ̀ rẹ́ mi ni. mo mọ̀ pọ̀ rẹ̀ máa miss mi tí wọn náà bá wò wá rí pé mo wá spend night níbí báyìí hmm? ìdí nìyẹn. ṣé spending the night wá lè dàbí kò fi mí sílẹ̀ fún three good months. maybe I will back. Hmm? Oh, kí n tó lọ finally jẹ́ kí n sáré ìzọ ara mi. ok jẹ́ hmm? kí n ṣe é lọ. Mm-hmm. dúró sọ̀rọ̀ ẹ̀ kí n jọ sọ̀rọ̀ dà. Ah, màmí ìṣẹ̀lẹ̀ i'm gonna miss you too but me wá fẹ́ kankan bóyá kí n travel nsìn kó wá jọ̀hún wá ń pè ah ẹ ṣe tí nǹkan tó rẹ̀ ń ṣe no àbí kẹ̀rọ ló wá ń pè mí pé iṣẹ́ tí nǹkan tí lágbájá ṣe mi ì ní fẹ́ gbọ́. èmi àti pọ̀ sí òde the sisters a kì í mm. friends mọ́ yes. nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. láéláé kò lè sí jà. tó <laughs> tọrẹ. fún ẹ mo bẹ́ẹ̀ dé ìyá ẹ múnú kúlà báyìí ìwọ nìkan ṣoṣo láàrin ọkùnrin méjì wálé lánàá túndé lẹ́ẹ̀ni ah! ọmọ mélòó ni ẹnu ó wà lára ẹ àánú ẹ ṣé mí. Ah, pọ̀ sí pọ̀ sí ọ̀rọ̀ ọ̀dẹ̀ wá rí bó ṣe ń ro o ó mọ̀ kémi náà mi kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣúrí nípa ọ̀rọ̀ wálé yẹn hmm. ọ̀rọ̀ yẹn máa ṣàlàyé fún ẹ dáadáa ṣúwárì tó tiẹ̀ wá dùn mí jù ní ọ̀rọ̀ ti Túndé tó tọ́ a ṣe nǹkan kan mọ́ jù níwájú ọlọ́run àtẹnìyàn tá àgbúrò pé jẹ́rìí rọ mú wa hàn gan báyìí tó tọ́sẹ̀. ta ni. èmi ni nǹkan tó tiẹ̀ ń dùn mí ni pèmí àti Túndé a ṣe nǹkan kan. wà ní ara ẹ. food and travel. Yeah. so. we are today. Mm-hmm. so finally <laughs> tọmọ mi ẹ ti gbọ́n wọn ní ọ̀tọ̀ fún Going to miss you too. am I going to survive without you? you definitely survive. tọmọ mi. wọnú ọlá mo gbọ́ pé ló rí mi o èwo wá ní tẹkùn tó wá ń wà mú báyìí ṣé ohun tó fẹ́ sọ yẹn kò ṣe sọ ni. pọ̀ sí kí lẹ fẹ́ rí mi fún. ọ̀nà ọ̀la sọ̀rọ̀ ṣé ò lè sọ̀rọ̀ mọ́ ni sọ nǹkan tó fẹ́ rí wọn fún un. àǹtí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ wọnú ọlá ti lóyún o. èèyàn ah, mọ̀ yẹn lè pààyàn wọnú ọlá ṣó kéré jù láti lóyún ni abódàgbà jù láti lóyún ṣó ti pé túndé o ti ṣàlàyé fún un fi mí lẹ̀ túndé kẹ̀ kò lè ṣàlàyé fún túndé àǹtí ẹ wò túndé kọ́ ni wọnú ọlá lóyún fún wálé ló lóyún fún. Ah! yìí yìí yìí yìí yìí ọmọ ìbá tèmi jẹ́ ń gbọ́ wálé ló lóyún fún ah! ọmọ àlè ni ẹ ọ kì í ṣe ọmọ ọmọ àlè ni ẹ ah! ó yóò kéré kókó láwo ṣe bí mo ní kó dẹ̀yìn lẹ́yìn wálé bí wọ́n ní ò bá padà lẹ́yìn ẹ̀ ṣé wọ́n lè padà lẹ́yìn wálé ni àfìgbà tó tẹ́ra ẹ báyìí wọ ọmọdé yìí kí ló yẹ fẹ́ kí n fẹnu sọ fún Túndé báyìí wọ lọ́hùn ẹ ò dẹ̀ dúdú tìrò báyìí ilé ayé rẹ̀ bàjẹ́ ah! ẹ wọnú ọlá wọnú ọlá ṣé òun tó ṣe yìí dá ó dẹ̀ joyè abáramóore jẹ ó joyè abáramóore jẹ pẹ̀lú gbogbo tó bá Túndé yìí ṣe fún ẹ ó dẹ̀ ṣe nǹkan tó tó yìí pọ̀ sí ṣáà ayélujára méjì ṣe báyìí ẹ bára ẹ sọ tọrọ ni ẹ wò àǹtí mo máa ń bá sọ̀rọ̀ òun ni òun gbọ́ràn mo máa ń bá sọ̀rọ̀ ṣe bóun ló àbí ẹ wò àǹtí ẹ jọ̀ọ́ mà mo kàn fẹ́ sọ fún yín pé à ń tíráì pé pé kó abort oyún yẹn. kí ni. so doctor ta wá rí ó wá ní pé a gbọ́dọ̀ mú relative ẹ̀ kan wá kó tó lè ṣe abortion yẹn so nǹkan tí a wá. Oh. ẹ̀yin lè dáa ṣé wá ti rẹ́ ní tẹ́fẹ́ mú lọ báyìí. kí lè rí ma. ẹ ti rẹ́ ní tẹ́fẹ́ mú lọ. ẹ̀yin náà ni. èmi èmi àyàfi tíyà mi bá sùn lọ́rùn ni màá tẹ̀lé yín mi ì tí ì rí babalẹ̀ tó máa gbé mi jáde nílé ìtẹ̀lé mi. àǹtí mi ẹjọ ẹ wọ lápẹ àjẹ ọmọ ìyá àǹtí mi ẹjọ ẹ má jẹ́ káyé mi bàjẹ́ lójú yín. lẹ́nu ẹ̀wọ̀n ní ọlá tí ó mọ̀ pé okùn kan so wa pọ̀ okùn yẹn ti já báyìí bí ṣe sọ̀rọ̀ yìí okùn yẹn ti já. àǹtí mi ẹ má jẹ́ kókùn yẹn já ẹjọ́. ẹ má jẹ́ kí Túndé mọ̀ àǹtí mi ẹjọ́ hmm. ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí ọlọ́ àǹtí mi ẹjọ́ ẹ má jẹ́ káyé mi bàjẹ́ ẹ má jẹ́ kí Túndé mọ̀ àǹtí mi ẹjọ́. ẹ̀bẹ̀ kí lẹ ń bẹ̀ mí báyìí torí ọlọ. mi rí lọ sẹ mi ti mi rí lọ mi lọ mi lọ mi lọ mi rí rí ti ju mi lọ. ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí ọlọ. a ní mi lọ sẹ mi lọ mi lọ fẹ́. àǹtí ẹ̀jọ́ àǹtí ẹ̀jọ́ ẹ̀jọ́ torí ọlọ́ àǹtí mi ẹ̀jọ́ àǹtí mi ẹ̀jọ́ torí ọlọ́ ẹ̀wọ̀n títọ́ lọ́wọ́ ẹ̀jọ́ ẹ̀dẹ̀wọ̀n títọ́ lọ́wọ́ ẹ̀jọ́ àǹtí ẹ̀jọ́. pọ̀ sí. ìwọ kọ́ ni ọ̀rẹ́ Wọnúọlá. ẹ kí ló ṣẹlẹ̀. ó dáa bí mo ṣe rí ẹ o torí pé tó bá ti ń worú yín báyìí kíní tẹ tẹ ráhùn ráhùn jàtìjàtì yìí èèyàn àti mọ réèsì tí èèyàn máa fi ran yín sílé bá mi sọ fún ọ̀rẹ́ ẹ̀ póun àti ẹ̀gbọ́n mi wọ ọjọ́ sínú set sọ pé mo ní kó farabalẹ̀ kó farabalẹ̀ kó wò káàkiri a lè rí àwọn fọganáísà mechanic eh, shoemaker àwọn kólẹ̀kólẹ̀ ṣe máa wọn sẹ̀tẹ̀ tó jẹ́ pé wọ́n á manage láti fẹ́ kó jọ nítorí ọlọ́run kó fi ẹ̀gbọ́n mi sílẹ̀. ó máa gọ ṣáàtì mi ló ń bá wí bẹ́ẹ̀ wọ́n kọ́ ẹ ṣá. ibo lẹ ti rájà èkúté ilé ṣé mi ló ń ta síbẹ̀ yẹn ta ni ẹ́ ẹnu mi ṣá èmi àti ìjọ àjọ lọ́rọ̀ ṣòtìgbọ́n so ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ṣòtìgbọ́n mi kó bá mi jíṣẹ́ fún un pé ẹ̀gbọ́n mi àti ẹ̀ wọn ò jọ sí ní level kan náà tẹ́ bá ti rí ilé ọlá ilé olówó ẹ máa gàrùn ṣóṣòṣòṣòṣò ẹ fi ẹ̀gbọ́n mi sílẹ̀ ṣé ti gbọ́ mi. wọ́ọ́wọ́ọ́ kọ́ dúró gbèsè ọ̀rọ̀ ẹ̀ náà mo ṣàyè pé òun pariwo látàrò bí èrò ọlọ́gì ọ̀rọ̀ ẹlẹ́sì mo dẹ̀ ní láti fún ẹlẹ́sì ọ̀rọ̀ ẹ̀ obìnrin ni wọ́n náà ó dẹ̀ ń lọ sílé ọkọ ẹnu ẹ̀ ló wà yẹn. Hmm, dúró síbẹ̀ yẹn jẹ́ fún ẹ ní èsì ọ̀rọ̀ ẹ dáadáa ṣé mo ṣe wà yìí báwọn ọmọ mínísítà kọmíṣánná bó ṣe ń pè mí lọ́tún ló ń pè mí lọ́sì ah, ọmọ ọlá ni mí inú ọlá ló bí mi sí inú ọlá dẹ̀ ni mo máa máa wẹ̀ ṣó ti gbọ́ mi èmi àti yín àjẹsùn ní set you hear me mm. ṣó ń gbọ́ mi mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yẹn à ah, sínú set rárá tiẹ̀ má má má fẹ́ ìwọ kẹ̀. ó ga o àti pé mi ìfẹ́ bá ẹ rojọ́ jù ṣebóró ti sista ìbolú ti fẹ́ èmi àti ẹ̀ ní age mate àjọlọ sí same secondary school ni tó bá délé wàá jíṣẹ́ fún pé gbogbo ebú tó bú mi o gbogbo ọ̀rọ̀ tó sọ o òun ló ń bá wí. ogò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ogò sórí ìwọ àtẹ̀gbọ́n mi tó dárúkọ yẹn ẹ jọ sínú set ah, láyé láyé sórí ọmọ ọ̀dọ̀ tó wà ní àǹtí mi tóun àti ẹ bá dúró ẹ á bìtẹ̀ hands down eh? ṣó tún gbọ́ yẹn sórí mo rí i pé àṣà ni ẹ àṣà ni ẹ èmi náà gbádùn o bọ́ mo rí pé o kéré sí mi jọ́tí sista ẹ̀ bá ń bọ̀ pẹ̀lú ẹ̀ máa dé òun lóhùn bọ́ lọ́wọ́ tí mo wà yìí tí n bá ní kí n jàká gba ojú ẹ̀ wàá kọlu mọ́tò yìí. anyway mi ò bẹ́ lọ́rọ̀ bá mi sọ fún wọn náà la pé nǹkan tó wá lẹ́yìn àkọ́ṣu ó máa rí lẹ́yìn èwùrà ṣé ti gbọ́ mi yẹn èmi àti ọ̀gá mi kò sọ yẹn. tó bá ní ṣe bí ọ̀rá egungun ṣe bí ẹran kí ló ṣe tó ń gbọ̀n bí ewé jóbele tẹ́ bá tètè kúrò mẹ́ẹ̀ sì máa fi mọ́tò mi kọ́ yín lẹ́sẹ̀ dànù. òórùn náà ni ìyá náà mara mọ́tò tiwa láìpẹ́ yìí. ọmọ lásán ìkejì ajá. kọ́ yín lẹ́sẹ̀ dànù ẹ̀yin kí ni jáka jáka jáka jáka. wọnúọlá àti ìwọ ọlámipọ̀sí àti dúpẹ́ wípé a ṣe díẹ̀ sí i fún ìwọ ọlọ́run ò dẹ̀ jẹ́ kí láburú wà láburú náà ò dẹ̀ ní ṣẹlẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó ṣe ló yẹ kí n ti béèrè question kan lọ́wọ́ ẹ̀ bọ̀ tí n bá bí ẹ́ ń gbà yẹn o lè lọ ní ìbẹ̀rù lára nso yẹn ló jẹ́ kí n má béèrè nísìnyí mo dẹ̀ fẹ́ béèrè ǹjẹ́ o tiẹ̀ ti ṣe díẹ̀ à ń ṣe òrí ìjọ ẹ̀fà ti ṣe rí o ti ṣe abortion rí. ọlámi pọ̀ sí jẹ́wọ́ ti experience ẹ̀. ok tó bá jẹ́ pé ẹ̀yin méjèèjì ti ṣe rí kò ní di pé mo béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín ṣe rí dnc ta ṣe fún wọ ṣùgbọ́n pa ṣẹ̀ṣẹ̀ ṣe ni àti èèyàn tó bá tún ṣẹ̀ṣẹ̀ bímọ kò sí yàtọ̀ láàrin ẹ̀yin méjèèjì o torí pé ara tútù ni sórí sáìn tí ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ máa máa rí ìwọ náà máa máa rí o má jẹ́ káyà ìjà má ti torí yẹn lọ lo nǹkan míì bí mo ṣe sọ yẹn tó bá ti ṣẹlẹ̀ àti yí ẹ̀ so èyí tó bá fẹ́ le jù the worst thing ni pé ẹ̀kan pè mí lórí aago mo dẹ̀ lè ní kẹ́ máa bọ̀ lọ́sípítù sódà á lè mọ̀ ọ́ tá máa lò jọ̀wọ́ ìwọ òyì bí òyì lè máa fẹ́ kọ ẹ torí pé blood náà ló lose bí ẹni tó ṣe bímọ náà ni jùgbọ́n àwọn signs kan wà tó yẹ pé wà á máa rí má torí ẹ̀ lọ lo nǹkan lastly ọlámípọ̀sí kò try kó máa dúró tì í nígbàkúùgbà nítorí pé èyí tó kù lára ẹ̀yẹn tó bá fẹ́ jábọ́ kó lè rẹ ní assist òun ó máa fẹ́ nira díẹ̀ tuntun ni kò jù bẹ́ẹ̀ lọ má fi sílẹ̀. ẹ ṣe ọ̀sán ọ̀sán ọ̀sán máa pè é sáré ẹ pè mí o. Ah, my bros ah, ah, wọnúọlá báwo ni ṣàlàáfíà ni kò sí problem my bros. ẹ̀gbọ́n ya bùdá mi. ó máa rí ẹ. ó ti pẹ́ díẹ̀ tí mo ti wà ń bí o gbogbo nǹkan tẹ́ ń bá wọn gẹ̀ẹ́sì yẹn sọ pátá ni mo bọ́ bùdá mi. kí ló gbọ́ mi. ẹ tún sì ń ṣe díà ń sìn ìgbà ẹ ti lẹ́ẹ̀ ṣe mọ́. ó tiẹ̀ kí ń hùwà bí ẹni tí ó lọ sí skul rárá òun bèrè lọ́wọ́ mi pé ṣé mo ṣe ń ṣe dnc ni gbọ́ná skul tó wà yẹn discipline kì í ṣe dynacology ni. and at the end of the day you are going to become a gynecologist isn't. bó ṣe máa rí nìyẹn lágbára lọ. ṣé tí o bá ti ṣe tán tí o bá bá èèyàn téèyàn bá wà lọ́dọ̀ ẹ̀ téèyàn kan wá ń béèrè pé àwọn tó jáde yẹn ṣé dnc lè fẹ́ ṣe fún wọn àbí lè ti ṣe fún wọn ṣùgbọ́n wàá sọ fún pé dnc ló ṣe mọ̀ ń bí alẹ́ rẹ̀ ni o sọ nǹkan tó ń sọ ni pé kí n fi gbogbo ẹnu sọ fún ẹ pé dnc ni mo ṣe fún wọn. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà mi ìyẹn kọ́ mo bá wá bi mí pé ọkọ ẹ̀ èmi mọ̀ rí ló yẹ kí mi máa sọ gbọ̀n kan tèmi ń sọ yìí àbárò mi ò yé yín ọkọ ẹ̀ mo mọ̀ dáadáa kò yé bọ́tìbọ̀dá mi ẹ̀ wò ó èmi ò lè ṣe dnc torí téèyàn bá ṣe díà ń sìn nígbà téèyàn bá pa orílẹ̀-èdè kan run ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tí mo bá mi ẹ̀yẹ ká fèsẹ̀ ṣe fẹ́ẹ́ lẹ́ni kí wọ́n gbọ́ lẹ́kṣọ̀ yẹn. mi ò rò pé yẹn ni bí mo ṣe pa orílẹ̀-èdè kan run ló ń bá káàkiri. ẹ tí bá ṣe tán kọ́ wa kí n ṣe nǹkan tó fẹ́ ṣe fún mi. nọ́ọ̀sì títí. Wale, now, tell me the truth and nothing but the truth. Tell me lórí you know. Sọ fún mi know sọ you know. Tell me oyún you know. Tell me lóyún you know. So you've been flirting around. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ wọnú. That's all you could do to pay me back. Nikoma flirt around. Listen to me. Má parọ́ fún mi. Ṣòtìrí dọ́kítọ̀ tó ṣẹ́yìn inú ẹ̀. Orúkọ hospital to teach share ṣẹ́yìn inú At the time to lọ share inú ẹ̀ gbogbo ẹni mo mọ̀ sọ fún mi ta ló lóyún fún ta ló lóyún fún Túndé jọ dáríjì mi níwájú ọlọ́wà tènìyàn tá a gbúdọ̀ pé jẹ́rìí rọ ìwọ kọ́ ni mo lóyún fún. ó ní bó ṣe ṣẹlẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ orí bí o ṣe ń rò yẹ jẹ́ kí n ṣàlàyé fún ẹ bó ṣe jẹ́ ìgbà tí kò sí dádì tó máa ràn wá lọ́wọ́ mọ́mì wa náà kò dẹ̀ sí owó èmi ẹ̀gbọ́n mi àtàbúrò mi kò sólùrànlọ́wọ́ kankan ó wá ní arákùnrin kan tó wà ládùúgbò wa wálé lórúkọ ẹ̀ ń jẹ́ ó máa ń wà dáńfó ó tún máa ń gbórí owó orí ìta nínú owó yẹn gan ló fi ràn mọ́mì mi lọ́wọ́ tó fi dá okòwò sílẹ̀ ó ṣáà ràn wá lọ́wọ́ lọ ìgbà tí mo tí mo á dàgbà díẹ̀ sí ó wá sọ pé tí èmi bá fẹ́ kí o máa kó máa ràn wá lọ́wọ́ lọ́wọ́ tí mo dẹ̀ fẹ́ parí education mi pé kí n bẹ̀rẹ̀ sí fẹ́ òun ìgbà tí kò dẹ̀ sọ́wọ́ kankan èmi náà bẹ̀rẹ̀ sí fẹ́ ṣùgbọ́n ìgbà tí mo pàdé ẹ̀ mo wá rí pé pẹ̀lú gbogbo oore tó ti ṣe fún mi kò yẹ kí n bá irú èèyàn irú èèyàn bíi wálé yẹn rìn mo wá gbogbo ọ̀nà ni mo fi sá fún ọjọ́ kan wá wá mi ò mọ bó ṣe wá sí wá ó dẹ̀ máa ń kó àwọn ọmọ àwọn ọmọ tó ń bọ̀. sọ gbogbo ilé ló ṣe fún. ọwọ́ rẹ̀ mi. you did it for me. tèmi ò bá bẹ̀rẹ̀ sí fẹ́ àwọn pẹ̀lú pẹ̀lú gbogbo rẹ̀ gbogbo rẹ̀ tí òun ti ṣe fún èmi àti àwọn fámìlì mi pé ọ̀rọ̀ pé kò nígbà kan òun máa ṣe mí léṣe pé ìwọ kan pé òun máa gbà ẹ́ àbí kò kò kò máa gé ẹyán náà yọ̀ọ̀sán nítorí ẹ̀yà mi wá jẹ́ ní ìkọ́kọ́ ṣe mi àti ẹ̀yà mo wà bẹ́ẹ̀ tó mú ẹ. mo mo mo ẹrù ẹrù tó dẹ́rù bà mí yẹn ló jẹ́ kí n bẹ̀rẹ̀ sí mo wá mo wá bẹ̀rù ó wá ó rape me, ó rape me, ìgbà tó wá rape me. ọ̀rọ̀ mo ṣe mo lóyún ìgbà tí mo wá lóyún mo wá mọ bí mo ṣe máa sọ fún ẹ mo mọ bí mo ṣe máa sọ fún ẹ torí pé ó ti ṣòro gbogbo fún mi nílé ayé mi ó ti ó ti. Oh, they promise me ni ni marriage mo mo mo mo wá mọ nǹkan tí tí mo máa ṣe torí mo fẹ́ ko mọ mo mo fẹ́ ko mo mo de fẹ́ ki ki ayé mi máa jẹ́ bóyájú mi èyí ló fi fẹ́ ṣe bẹ́ẹ̀ mi kì í ṣàwọn ọmọ náà jọ jọ jọ torí jì mí torí jì mí nítorí pé mi fẹ́ kọ́ mọ́ nítorí nítorí ni mo ṣe fọlọ́fẹ́ nítorí ni mo ṣe jọ ọ́ Túndé tó wọ́n lọ lọ́wọ́ àti pẹ̀lú òní àti bàbá Túndé. Túndé jọ̀dọ̀ èjì mi. Túndé mo èjì mi. Mo ní ṣe rẹ̀ mọ́. O <coughs> Туда. Туда все. Túndé, ó ṣe mo dúpẹ́ o. Gbogbo tó bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀. Lórí ọ̀rọ̀ wa àti wọnú ọlá. Mo fẹ́ kó bá mi dáríjì. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì, mo fẹ́ kó bá mi dáríjì lóòótọ́ ńgbà tó sì lé tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ inú bí mi mo yarí fún gan débi pé mo sọ fún pé okùn ọmọ ìyá wa méjèèjì ó ti já màá wá fẹ́ kó bá mi dáríjì kó fà á mọ́ra jọ̀ọ́ torí ọlọ́run. <laughs> Oh, ẹ ṣe àǹtí ṣẹ́tìrì there is one thing tẹ́mi understand about life the more bẹ́ẹ̀ bá ṣe mú nǹkan ló ṣe máa rí tẹ́ bá take life simple ó máa simple pẹ̀lú èmi ò rò pé iṣu ló jẹ́ mọ́ i mean mo ti gbàgbé nípa ẹ̀ after all àwa gan-an à ń ṣe lọ́wọ́n ọba ó ń dáríjì wá ká ṣe máa sọ pé àwọn èèyàn and uh, this issue of uh, wálé or ọ̀nà wálé èmi ti gbàgbé ẹ̀ moreover wọn náà láfúnra ẹ̀ gan ti pledge pé kò ní sí nǹkan kan tó máa pa àwọn àti wálé pẹ̀lú and that's all. ó ṣe gan-an. Ah, ah. inú mi dùn. Ah. ìyá mi tiẹ̀ ọkọ já pé bóyá àbí nǹkan mi tún ṣẹlẹ̀ ní irọ́ <laughs> no no no it's all over. ó ń gan jáde náà wọnú. mo ń bọ̀ mo ti fẹ́ múra tán. ṣáà jáde kó já lọ. hello hello ah Bímpé kò dẹ̀ jọ voice ẹ o ah. kúrò níbi tó wà yẹn ó dà pé reception yẹn ò clear ẹ ok ọ Bímpé má bínú má bínú bọ̀bọ̀ wálé yẹn ni ó mọ̀ pé òun àtàwọn tout ẹ̀ wọ́n wá sí pàtí yẹn nítorí ẹ̀ mo ṣe kúrò ní pàtí yẹn má bínú ok mo nǹkan tí màá ṣe fún ẹ ó mọ̀ kó láì kéèkì máa ra kéèkì wá fún ẹ mo tiẹ̀ lè máa bọ́ ń sìn ẹ̀ẹ́n ó ti fẹ́ẹ̀ débi òkè mo wà nílé ńgbà yẹn màá máa dúró díẹ̀ má tẹ̀ o òkè báyìí dẹ̀ bíbí. ní láyìn ṣá. Who is that? coming? in. Wálé. Inú ẹ̀ ò dùn bó ṣe mi abi. Báwo lo ṣe mọ̀ pé mo wà lé? Báwo lèmi ṣe mọ̀ pé wà Yes. Ọmọ mo sẹ́ẹ̀tì ẹ nì. Ṣoré ẹ tó ń pè ní bí ìpínlẹ̀ kan ẹ uh-huh. tó ń bá sọ̀rọ̀ lórí fóònù yẹn èmi mo lọ́mọ kan gbogbo ṣe bíbí pé fún ẹ kí lè mọ̀ bóyá wà ń lé ìyẹn ni fi mọ̀ pé Eh, ah, ìyá mo fi mọ̀ kó wà ń lé fi gbogbo yẹn lẹ̀. ó tún ń jókòó. Eh, tọ́ tv yẹn fún mi jàre. kí ni problem ẹ gangan náà tí ọkọ tó gba ilé ìfún mi bá bá ẹ níbi kí ló fẹ́ kí n sọ yes kí ló fẹ́ kí n sọ wọlé i have had enough of you mo ti sá fún ẹ tó o mo ti sá fún ẹ tó. o kà aláwìyé. aláwìyé ẹ ẹ akan primary school and so what. ó mọ àwọn tó kọ kí ló kàn mí pa àwọn tó kọ́. o ò dé báwọn. kí ló wo mi ò understand gbogbo nǹkan tó ń sọ wá máa lọ. àwọn ló yẹ kó ló bá ṣiṣẹ́. bí báwo. Ah. ok ok ok ok ok sweetie sweetie wait ó dáa jù ṣùgbọ́n pé òun lè fẹ́ràn ó mọ̀ padà nífẹ̀ẹ́ ara wa tíwọ náà bá fẹ́ káyé tèmi náà bàjẹ́ jọ wá máa lọ ah, ah, ó ti pẹ́ tà tí ń fẹ́ra wa náà ó ti tó náà má gbà yé mi jẹ́ eh, mo ti fẹ́ máa rí wálé lọ́gbọ́lọ́gbọ́n mi ẹ̀bà kaná. Ah, kí ló ń ṣe ń sìn mú ṣáàtì bẹ́ẹ̀ òde gbọ́n. èwo lélẹ̀. túndé. bọ́tàjọ. túndé túndé. ṣé nǹkan tó ti kọ́ sí ọkọ mi nìyẹn ọgbọ́n ẹni kíni. Every time I get my chance, me, my chance, me. Ó ti fi coming, mi lọ fún mi gan-an sí. Kọ́lá ṣẹ́gun. Kí ni? mo fẹ́ ṣe mí léṣe ìdìbò kan náà kó lọ kọ́ fún mi. orí pé bàbá yẹn gan orí gbòǹkan ti jáde òun gan orí ó ti rí bóun ti bókọ àtìyàwó ọ̀rá ń lọ wọ́n ti gbàgbọ́ sí mi mú ọ̀bọ yẹn o tó bá mú ọ̀bọ yẹn wọ́n ti discipline jù ọ̀rá farabalẹ̀ kó rọra o mọ̀. Ah, wálé wálé kò ní dá fún ọjọ́ tí mo mọ̀ ẹ́. àmín. Ah, ó ní ṣoríire ayé ẹ̀ máa bàjẹ́ ìyá ẹ̀ máa gbé e sí olórí ibú yẹn onípẹ̀dá lánàá kó ọ̀rọ̀ lọ fún ìjọ kó ọ̀rọ̀ lọ fún ìjọ ìjọ. àbá mi ń ah. ah, bí èmi mo nílé èmi ọmọ mo èmi mo nílé ìwòsàn tó jọ. túnjẹ túnjẹ. Túndé àní òkú tó sin ẹsẹ̀ ti yọ jáde aṣọ òbu ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti ní ìwòwò ọjà mo ní kó o jáwọ́ lẹ́yìn ọmọ dàda tó ń gbé káàkiri ọmọ aṣẹ́wó tí ò lè bímọ wọn tó jẹ́ pé ilé ọmọ ẹ ti fàya kò lè bímọ mọ́ gbogbo ohun tẹ́ ẹ ṣe pátápátá ni mo ti gbọ́ n tí ojú ẹ̀dẹ̀ máa kàn lérí kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó má gbọ́ lérí ọmọ òṣì yẹn òkúkú máa gbà. bọ̀ mami hmm bẹ́ẹ̀ ṣe rí mi ó yẹ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún mi sọ ó yẹ kẹ́ mọ̀ pé mi ò sí ní múdù gbogbo ìtẹ́ ń bá mi fà for God's sake. múdù ìyàwó ló sí múdù ìyàwó ló sí ọmọ òṣì tó ń gbé káàkiri ọmọ tó jẹ́ pé ilé ọmọ ẹ ti fàya gbogbo rádàdà tó ń ṣe káàkiri gbogbo ẹ̀rí mo ti gbọ́ ọ́nú léyìí mo ti gbọ́ mi gbọ́dọ̀ rí ọ̀ pẹ̀lú ẹ̀ mọ́. bọ mami kí kí ló dé náà ó kí wàá jẹ́ kí n sọ kíní kan fún yín the first girl the second girl mi ò ní àwọn méjèèjì fi anything she. that is it. irọ́ ló pa irọ́ ló pa. Hmm. To o bá gbà tèmi nínú ilé yìí wàá rí tójú ẹ máa rí. àfi tó bá ṣe mo sọ fún ẹ ló ta ló ń pè. wọnúọlá. bámu wọnúọlá wo ṣé wọnúọlá ló ló ń jẹ ìwọ bò sí mo ní kó o padà lẹ́yìn ni ìwà aṣẹ́wó tó yẹ ò lè bímọ mọ́ ilé ọmọ ẹ tó ti fàya pẹ́rẹpẹ́rẹ gbọ́ ọ pé gbogbo ọmọ ti gbọ́ mi orí ẹ burú tó bá dẹ̀yìn lẹ́yìn ọmọ mi. mami. ìwà títí ẹ ti bàjẹ́. mami ẹ fún mi ní fóònù. fóònù kíni ọmọ òṣì ni ẹ. njọ tí bá tún ìwọ pẹ̀lú. mo ní kẹ́ fún mi ní fóònù mi. orí ẹ burú ni. ẹ fún mi fóònù. ní kẹ́ni nǹkan náà gàrí fóònù olóńgbé kiri mo sọ fún ẹ pé kó jáwọ́ lẹ́yìn ọmọ yẹn ó kọ̀. but why for God's sake ẹ kàn láì kẹ kẹ kẹ provoke me why and you kí ló dé tí fóònù mi ring tó lè mú wá sínú ilé. mọ́mí jàgbà lọ́wọ́ mi. wọ́n jàgbà lọ́wọ́ ẹ̀ kọ́ ti máa ṣe wà nù mí. mami ẹ ẹ ẹ ẹ ń tọ́jà mi o. ẹ kẹ́ni. ẹ ń wájà mi o. ìwọ tó bẹ́ẹ̀ mi jà tílé aṣú ẹ. wọ́n já lọ sí ọdún fúláàtì tiwa ní sọ́nù ilé burúkú. mami ọ̀rọ̀ bọ̀dá mi mo fẹ́ sọ ká ní tòótọ́ a fi mọ́tò yìí tọ́ mọ́ a lọ sí hospital ọlọ́run dẹ̀ bá wa ṣe kò kú mọ́ wa lọ́wọ́ tíyàn bá gbé aláìsàn lọ sí hospital tó bá gbádùn kí ló yẹ kí aláìsàn yẹn kó ṣe. tẹ́ ẹ bá ti gbé lọ sí hospital tẹ́ ẹ ti tọ́jú tó ti gbádùn á dẹ̀ máa lọ sílé wọn ẹ lè wá lọ wò ó lẹ́ǹkan o nílé wọn yan kó má dàbí ìpolú ẹ̀ kúkú yá. fine bọ̀dá mi kọ́ o wọn gbé aláìsàn yẹn lọ sílé wọn láti gbé ọmọ yẹn wá síbí kó wá máa gbé pẹ̀lú wọn eléyìí lèmi wò tí mo ò sì lè dákẹ́ o torí mi lè gbà kí fámìlì wa bàjẹ́ láéláé. ẹ ẹ ẹ gbọ́ ṣé ọmọ yẹn ni mò ń wò nínú ilé yìí ń gbọ́ aliami. ẹ wo alájà tí wọn bá fẹ́ tẹ̀lé ti Quran tó dẹ̀ fẹ́ tẹ̀lé ti dín Islam Quran sọ wípé tá a bá rí ẹni orírìn tó ń rìnrìn àjò tó bá dákú sójú ọ̀nà káràn lọ́wọ́ ló sọ kò ń ṣe tó bá ń travel nìkan náà ń rìfàsì ìrìn àjò ẹ̀dá náà sọ tí yẹn bá ní problem tó dẹ̀ ti tú síra rẹ̀ fún ẹ the best ni pé kò bó láṣìírí tó tọ́ ni ọmọ yìí ti wà òkè náà ti discharge bọ̀rọ̀ explain ọ̀rọ̀ rẹ̀ fún mi pé òun ní problem mo dẹ̀ wò pé ó yẹ kí n lè ràn lọ́wọ́ yẹn ni mo ṣe gbé wá bí. ha Aliami kò lè ní ẹ ọlọ́kànjúà òun ní ẹ oníbàárẹ̀ dẹ̀ ń bó lè bọ̀ ní ṣùgbọ́n pé mo mọ̀ ẹ́ sọ pé mo mọ̀ ẹ́ dáadáa kí ni kí ni kí ni kí ni kí ni ìtumọ̀ yẹn lóòótọ́ lè fi mọ́tò gbà yàn ó dẹ̀ ti lálàáfíà ádámà lọ ilé ẹ̀ ẹni tó mọ̀ rí ó mọ̀ tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí sèkì bá débi báyìí nísìn tó bá bá ọmọbìnrin kí ló fẹ́ kó ṣẹlẹ̀ nù ọjọ́ ìgbéyàwó ẹ̀ ló kù fẹ́rẹ́fẹ́ yìí kí ló ṣe fẹ́ ká ṣe ó fẹ́ dójú tì mí ni. ẹ ẹ mọ́mì ẹ má dábọ̀ dá mi lóhùn àlùwàlá ológbò ọgbọ́n àti kẹran jẹ Ah irú àrífín òṣìwò nìyẹn aládàáṣẹ́ ń gbọ́. ṣe bọ́ọ̀rọ̀ ẹ̀ yé mi ṣe bí ọ̀rọ̀ ẹ̀ yé mi gidigidi. ẹ ẹ̀yin lẹ ń gbàlá yàrá àrífín nìyẹn náà ó ṣe àwọn bá mi sọ̀rọ̀ wípé ìsàlù aláológbò ọgbọ́n àti kẹrànjẹ nìyẹn lẹ́nu ẹ ẹ má ẹ má gbèmí lé lórí o. wo bí tí ara alẹ́ ẹni tó bá ń jẹ kòkòrò búburú ó yẹ kéèyàn sọ fún mi. tẹ fẹ́ filẹ̀ kó mú un lọ. àwọn akọ́là pológì bíbá ìdẹ́kọ̀ lọ ti pe oníbúrẹ́dì so ẹ̀sùn mọ́ wájú àbìkẹ́ lọ sọ́wọ́ ẹ̀yìn báyìí. ológì hmm. ṣé ẹ rógì lórí mi ni àbẹ́rí búrẹ́dì lórí mi. ẹ̀yin kọ́ ni yòlógì. ẹ dákun àbọ̀dà tí ń bẹ ní àyìn ni mò ń béèrè àbọ̀dà tí tí a ní ń bẹ ní wo máa mi màmá láìfi yín o ṣé mo mo sọ fún yín pé kẹ́ yọjú wọlé ní tẹ́ fi ń dàrùn tẹ́ ń dàrùn tẹ́ ń dàrùn tẹ́ ń yọrùn fìn bí Mario ẹ tẹ́ fẹ́ wá kólé ni. ọ̀dọ̀ ẹ̀ dàpọ̀ ẹ̀ mọ́ bínú wọn bòrà tí wọn wà ní àyìn tí wọn fi mọ́tò kọlu ọmọ mi ni mo wá wò. màmá ìgbádùn ṣá. ṣé ṣé ilé tẹ̀rí ìwọ̀n kọ bọ̀dá sálẹ̀ ni àbí bọ̀dá ìyàwó lẹ̀ ń wá ṣé dandan ni kí bọ̀dá gbé bíbá yìí ni a ní bí òṣèré bọ̀dá ìyá yín ni wọ́n ní wọ́n fi irin ká lókè lọ́jẹ́ mọ̀ pé àyín ni. irin kọ́ ló fi ká òkè yìí rọ́pù okùn lélẹ́yìí ẹ wò ó máa mi tẹ́tẹ́ bá pẹ̀tẹ́ tó yí ẹsẹ̀ padà mẹ́ẹ̀ máa ń pe bíngó àǹbùsíkà kọ́ wá gírípù yín o ah, ọlọ́run mo síríọ̀sì o. ọ̀dà àmọ́bìnú àwọn èèyàn gidi wo ni ẹ tún wà nínú ilé. èmi o. Ah! ṣé ìrítẹ́rí mi mi mi jọ èèyàn gidi ṣé ìrítẹ́rí mi mo jọ di fruit àbí mo jọ bèbí tó fi ń polówó aṣọ. ṣe èèyàn gidi ni ọ báyìí. Eh, màá mi ẹ tẹ o eh, ṣe rí nígbà tẹ kọ́kọ́ débì àtẹmẹ́rin lẹ kó débì last one lẹ ń lò yìí eh, ṣé wọ́n rí lẹ́yìn ìṣẹ́jú márùn-ún tẹ bá lo last àtẹ̀tẹ̀ ń lò yìí tán ẹ wá tẹ ẹ tẹ ẹ wá tẹ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹ ẹ ẹ. ọlọ́yin wẹ̀ padà yíwà padà ṣó ti gbọ́. kì í ṣe òun àtàndá ni mò ń gbọ́ yẹn. ìyẹn tún bẹ̀rẹ̀ wá láti inú. ẹ jẹ́ kí n yọjú. ẹ wà lájà ẹ má gbàgbà gbogbo àfọmọ ìgbàlù mi ò mú láìkẹ o bí bàtẹ kan gbé mi lọ́wọ́ nínú mo rọ. kí ni mo fẹ́ fowó ṣe. ẹ ẹ ẹ wọ tẹ bá kọjá irin yẹn Ọlọ́run máa ń kàyọ sọjà mi lọ́rùn o. kí ló ṣẹlẹ̀. ẹ dákun bọ̀dá kan tí wọ́n wà ní àyẹ̀mọ̀ ń béèrè tí ó fi mọ́tò kọlu wọnú ọlá. ok wọnú ọlá eh. ah ibi ni bọ̀dá mi ni. ẹ jẹrẹ. Ah, ah, ìtorí ẹ ló ṣe ń bú màmá onímàmá. tó. àwọn ọlọ́kọ́kọ́ yẹ̀yẹ̀ mi èmi náà wàá jára wọ̀ wọn sọ pé mo ti máa sọ fún ẹ pé anybody tó bá wá bí kò mọ̀ bóyá máa bá wọn sọ̀rọ̀ ojú àṣírí. ẹ wọlé ẹ wọlé. kódà wọn ní sọ̀rọ̀ o. ẹ wọlé ẹ má bínú. ọyẹ ká ẹwẹ ni ọba képe bu ẹ fi sí ẹnu ọ̀nà. ọgbọ́n mi ló lọ jáde wàá rí tójú ẹ ò bá rí lónìí.

ẹ má wọ ẹ má wọ ẹ má wọ. who explain problem ẹ fún mi that believe only you dey help. ilé baba aláàánú aláàánú ara samaria. ẹ kú kalẹ̀. ẹ dé ìyá mi ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi ó jèrè mo dúpẹ́. ẹ wá jókòó. Um, ẹ alájà ẹ àbúrò dáàdi ìwọ ọ̀nà ọ̀la nìyẹn. ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ tí mo fi mọ́tò kọlù àbúrò dáàdì ẹ̀ ni wọn. Ah, ẹ lẹ mo dúpẹ́ o ẹsẹ̀ ọlọ́wọ́ tọ́jú ẹ̀yin náà. àmín. yàrá máa kú jòkó. wo ẹ lọ ẹṣọ wọn lálejò fún wọn jíjẹ kẹ fún wọn ní mímu. mo tiẹ̀ ti jẹun mo ti jẹun. ẹ ń bínú mà. ìbílẹ̀ ilé mi kí ni wọ́n máa bínú sí. bẹ́ẹ̀ ni ilé mi. ìlú mi mọ̀ wá ilé mi ilé yín ẹ ṣe. ẹ ra ìyá ẹ ṣe o ẹ ṣe o mò ń bọ̀ máa máa yọjú sí i. ẹ jèrè. ìlàjà ẹ mọ́mi ẹ má bínú ẹ jẹ́ kí n pe ìwọ náà lánàá kó náà rí sódà tẹ màá lè sọ fún àwọn kan ṣe kan tí máa. wọnú o wọnú. yes mò ń bọ̀ o. mọ́mi um, ah. ni ọkọ̀ yá mi ọmọ ẹ̀sọ́dún lóyè nẹ mo ti ẹ̀dúpẹ́ bójú rẹ ti yàtọ̀. àdúgbò àbòǹtẹ ọ̀rọ̀ yẹn bí a ti bá explain fún ẹ dáadáa tó bá gbọ́ ìwọ náà mọ̀ pé ọmọ mùsùlùmí bó ṣe kó wà nìyẹn. ẹ ṣé mo dúpẹ́. Eh, tó bá ti tán mo ti máa sọ fáwọn táwọn kọ̀ǹpútà àgbà tó máa ṣe kó gbọ́. lẹ́kọ̀ọ́ mi bóò ni gbogbo ara rẹ ojú rẹ tiẹ̀ ti yàtọ̀ ǹlẹ́ nígbà tí mo ọrù kúrò lọ́sibítù máa retí rẹ títí pé ilé mi lọ yẹ kó gbà wá nígbà òun rí ọ ni máa ní kí n wá wù ọ kí ló dé tó fi gbọ́dọ̀ mi wá tó fi agbáyìn wá. mọ́mi ṣebí ẹ̀yin náà ṣàmọ̀ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ láàrin èmi àti Túndé nígbà tó ń dẹ̀ wá discharge mi ní hospital tí mo fi máa délé Túndé ti ti gbogbo ilẹ̀kùn ilé pa. Yeah kó wá síbi tí mo máa lọ arákùnrin yẹn tó gbá mi ẹ̀ ọkọ àlàmì àwọn ló wá gbé mi wá síbi nígbà tí mo ṣàlàyé gbogbo problem mi fún wọn assist mi nìyẹn náà wọ́n dàbí olùrànlọ́wọ́ fún mi nígbà tí ò dẹ̀ síbi tí màá lọ èmi náà dẹ̀ ni pé kí n kúkú fara pamọ́ síbi dìgbà tí everything fi máa wà òkè. wọnú ọlá wọnú ọlá ẹ̀ẹ́mí ló mú pé ọ ọmọkùnrin tójú rẹ̀ ń wò bí potato yìí ṣé lè yín ọ̀sánú rẹ̀ eléyìí lè ṣàánú ara ẹ̀ náà wò mí yá tètè tọrọ ara rẹ pa kọ ọmọ bó ṣe ṣe torí nígbà tí ọba ìtọ́jọ́ mẹ́ta ní ìsìlẹ̀ lè yọ sọ fún ọpọ fẹ́ẹ́fẹ́ o tó ti lọ́ọ́ ya ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ gbọ́dá sí kọ́ ọ àgbà fún ni tiẹ̀ tànù ọ̀jẹ̀ ya rọra kókún àgbò ọmọdórí ìwo. mọ́mì ṣé tí ò bá ń ṣe pé òǹkọ́ àlàmì yẹn wọ́n jẹ́yàn tó nice wọ́n á wá gbá èèyàn wọ́n á dẹ̀ dúró gbé wọ́n á tún gbé lọ sí hospital ẹni á tún wá sọ fún wọn pé òun ní problem ibi tóun máa gbé wọ́n á tún wá mú wá sílé ó ṣò pé èèyàn tó nice ni wọn òun náà ṣe ṣe bẹ́ẹ̀ yẹn fún mi. Ah. ọmọ sí ó kùnà wo àní ọ̀rọ̀ àánú rẹ̀ ní í ṣe mí rọra kókó àgbọ̀ mọ́ lórí ìwo òkú ọ̀wọ́ rẹ̀. ọ̀nọ́lá. ẹ ó wà surprise láti rí mi mú drink wá fún ẹ ná. o fẹ́ gbà ìwọ náà fẹ́ gbà lọ́wọ́ mi kúrò jọ èmi máa fẹ́ fúra rà gbà. Onola, eh? why all this? Because I love you yes Okay. ìwọ náà wo now wo bí èmi àti ẹ ṣe meet mo l'accident ìwọ ló gbà mí ó gbé mi lọ sí hospital ó gbé mi wá sílé ẹ ó dẹ̀ ń tọ́jú mi ah ó rí pé divine intervention nìyẹn ni. divine intervention. yes divine intervention because sori nílé ayé yìí bó ṣe tóbi tó o ò lè pàdé gbogbo èèyàn tó wà nílé ayé so àwọn tí Ọlọ́run bá jẹ́ kó pàdé nílé ayé yẹn they will either play a positive role or a negative role nínú ilé ayé ẹ ìwọ dey play a very positive role nínú ilé ayé mi so kí ni mo ti ń wájú pé kí n love ẹ kí n dẹ̀ marry ẹ i love you and i mean it. okay jẹ́ ká reason together o ò níyàwó èmi gan-an mi kúkú lọ́kọ àjèjọ ń gbé pọ̀ the best thing náà ni pé ká love wa ká cement ẹ̀ ká dẹ̀ marry ara wa yes. o oh, feel bẹ́ẹ̀ òótọ́ mà dẹni kẹ. òó ṣé ìwọ náà rí bẹ́ẹ̀ yẹn you see ok èmi náà máa ṣe báyìí tó bá fẹ́ kí n believe kò love me bẹ́ẹ̀ fún mi ní peg. come on. Oof. Okay. To bá tún fẹ́ yẹ kí n believe pé o really really really really love me hug me. hug yes come on allow me. aha oh alami alami alami. alami alami ṣé kí n di ẹ mú. Hmm? ṣé wọn náà máa dì mí mú bóyá dì mí mú alami alami alami alami alami alami. Ah. Alami pillow. Kí lélẹ́yìn Oh God. Oh. ọ̀nkú ẹ bá farabalẹ̀ kẹsẹ̀ bó sì ni ó yẹ ká mọ̀ pé kémi náà tó fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn àti ìwádìí. àwọn kankan àti òye yín tóun ṣàlàyé fún mi yẹn ó yẹ fi ìpè bóyá bọ́ọ̀ tí ẹ rí pẹ̀lú òun yẹn pé bóyá nǹkan kan pa òun àti òun mo understand gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń try àti bá mi sọ mo dẹ̀ in fact mo appreciate ẹ̀ i mean you are a gentleman bẹ́ẹ̀ ṣe múra yìí mo believe pé there is one or good, two things wey kẹ́ṣe lé ní i mean i'm a man with policy whenever i mean to say yes i say it and whenever i mean to say no adedola. yẹ́ẹ̀ o ti bá iṣẹ́ ìsọ́nu níbẹ̀ ẹ̀ ń kọ̀tínú ọ̀hún ẹ̀dẹ̀ ágìm lórí ọ̀rọ̀ wọnọ̀ọ́láì náà ni ẹ̀ ń bá iṣẹ́ ńlá gidi ńlá gidi ẹ̀ ẹ̀kọ́ ńlárí mọ́ ẹ̀kọ́ ńlárí mọ́ mo dẹ̀ sọ fún mi kẹ́ filẹ̀ bẹ́ẹ̀ ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ filẹ̀ lé. ẹ ẹ tí ara ti bá mi explain fún ọ dáadáa sẹ́ni mo yóò ṣàlàyé fún yín bọ̀ yẹn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìrìn míì ni obìnrin máa ń rìn o tó jẹ́ wípé irọ́ tó kàn jọ tí wọ́n náà máa ń pamọ́ wọn sẹ́rí irú tó explain fún mi ẹ bá fún ní trial kan ẹgẹtẹ kẹtù try again ẹ ṣùtà ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó ṣàdángẹ́dì tá a ti rí okay you know what we want to do now. ẹ eh, inú mi dùn wípé wọnúọlá ọ̀dọ̀ yín ló ń gbé nsìn at least she's been with you for the past two three days if you like her as a woman tell your people here and tell the bustling you know as a wife why not talk to her ẹ bá sọ̀rọ̀ bí ọkùnrin sí obìnrin ẹ bẹ fi ọ̀rọ̀ gbọ́. ibo na tún gbọ́ ọ̀rọ̀ mo bá láyé kí n lè sè má lè sè. kò yé mi náà because this is somebody tí mi àti ẹ ti jọ gbé mo mọ oúnjẹ tó wà mo mọ nǹkan tó lè ṣe ẹ̀yin tẹ̀ try give it a try ẹ bá sọ̀rọ̀ bóyá kò ní láìpẹ́. adédọ́là ìwọ ni mọ́tò. tó tọ́ ló ń sọ fún yẹn ń kú ẹ̀rẹ́ ńlá rí mọ́ ńlá rí mọ́ bá yín sọnù lẹ́yìn tẹ̀ kúnkún. ẹ filẹ̀ bẹ́ẹ̀ ṣé yóò níṣẹ́ ni. ẹ̀rọ mo fi pẹ́ ìwé ẹ̀kẹ́ ìdúró ìbá wọn sọ̀rọ̀. jójú tèmi tẹ́ ẹ̀ rí ìjọjọ́ ẹ̀ tó sọ̀rọ̀ fún ká máa sọ̀rọ̀ obìnrin ní nínú ọ́fíìsì ajẹ́tọ́lá. wọ́n ní kẹ́ gbẹ́sẹ̀ lé ẹgbẹ́ ẹsẹ̀ lé kẹ́ filẹ̀ bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. ó ní mọ́tò ni mo sọ ẹ má bínú. kí ló fọ ọkùnrin náà? ẹ tẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ ẹni tí túmọ̀ bẹ́ẹ̀ kọ́ máa wá sí ọ́fíìsì náà kọ́ máa máa sọ̀rọ̀ wọn lọ́la kan láàrin mi gentleman ẹ jọ̀ọ́ mo fọlọ́ ọ̀bẹ̀ yín i don't mean to do it ẹ má bínú á ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ ẹ ẹ má bínú. yes reality ló sọ fún yín yẹn. tẹ̀lé mi lẹ́yìn. ẹ nà ṣèbí tẹ bá ti dé omi tútù lẹ máa ń kọ́kọ́ mu. so mo ti ń study ìwà mi dáadáa. Ah. anyway ó ní ìdẹ abánigbé má mọ̀ wá ẹni ọ̀tá ẹni ni. so ẹ gbà. mo ṣe thank you very much. so how was your day. not bad. báwo ni wọ́n náà dé. mi wà ókè. Okay mi mọ̀ pé ebi ti lè máa pa yín so mo ti ń se rice gan àbí ṣàmàlà lè fẹ́ jẹ. mo dey appreciate ẹ o ti fi pé mi sì jẹun níta màá délé kí n tó jẹun rice ẹ náà wà òkè o ṣe thank you very much o kárí. hello àdáadáa báwo àlàmì náà ni um, anyway mo ti gba gbogbo dọ́kúmẹ̀tì méjì yẹn ẹ̀ẹ́ta méjì tèmi àti tiẹ̀ why hotel ilé mi of course ooo oh, gbogbo idea ká máa ẹsẹ̀ lọ tó tẹ káàkiri ká tó ṣe business yẹn èmi fẹ́ ká stop ẹ̀ because gbogbo ara ti ń plan láti marry now kò ní dáa ká gbéyàwó délé tán kó jẹ́ pé hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì àwọn àṣetò máa máa ná káàkiri. salam salam. wa aleykum salam wa rahmatulah barakatu. ẹ pè mí padà o ok ma èmi á èmi á pè mo lálejò. alẹ́ mi. Ah, ah, sekinot hmm. ah, báwo ni. kò bá a di. o sọ pé o máa dé. irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí kíyàwó ẹ fẹ́ dé kó ẹ̀ṣẹ̀ máa máa béèrè wò àbí kó máa fóònù kó máa pè bóun fẹ́ dé rárá kò sí ní tó jọ ilé yìí ilé ẹ̀ ni alájà ẹ wò tó bá ti di wípé adẹ ń dé lábàdì à ń dé lójijì báyìí láì sọ fún ẹni tẹ́lẹ̀ bá ń bọ̀ wálé nǹkan mi ti fẹ́ máa wọ àfẹ́ trust ara wa mọ́ nìyẹn. ẹ ṣọwọ́ mọ́. for me i don't have any skeleton in my cupboard. kó máa rókì lọ́kàn ẹ̀. rókì ń bò hmm? alájà tún dé nìyẹn. wọ́n ẹgbẹ́ ṣáà má kò bẹ́ mi ẹ má kò bẹ́ mi o èyí tí mo mọ̀ ni mo mọ̀. anyway jàre my dear báwo làbújá ṣé o ti parí nǹkan tó lọ sí làbújá ni. no mi lè dúró parí ẹ o kí ló dé. ó dé mi pé kí three months mo fi wà ń bẹ̀yàn alẹ́ àmì orí fóònù la ti ń sọ̀rọ̀ kò ṣe pé bóyá wà lẹ́gbẹ̀ẹ́ mi àjọ ń discuss everything wedding wa ló kù two months ó wá ní kémi kan dá wà làbújá mo mí ìzẹ́ mo ṣe wálé náà. èmi náà tí mo wà lé tí mo wà mí gbọ́. Ah, ọkùnrin ni wọ. kí ni ìyẹn ní ṣe. o lè fi ẹ̀ kàn pé obìnrin lè mi. mi ò rí bá wí o ọmọ kékeré ọwọ́ ara ẹ̀ ni bẹ́ẹ̀ni ikọ tí ọmọdé gbè sílẹ̀ báyìí òun lẹni ewúrẹ́ ń tó. bẹ́ẹ̀ni o. kò dẹ̀ fẹ́ kí omi tẹ̀yìn wọ ìgbélẹ́nu. alájáde omi wo ló ń tẹ̀yìn wọ ìgbélẹ́nu omi dà ìgbélà. Eh, kó máa rókì lọ́kàn ìjọ. ẹ̀yin lẹ mọ̀ anyway my dear eh, ẹ tí mò ń bẹ sọ̀rọ̀ ẹ yẹn tí máa sọ̀rọ̀ ẹ fẹ́ lórí fóònù ó wà around. Eh. Ah, wọnú ọlá wọnú. sá mi ti ń bọ̀. ah ẹ káàsán ma. pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ kúlẹ̀. sit down ìyàwó mi rè. wọnọlá. sẹ́kì wọnọlá sẹ́kì wọnọlá. sẹ́kì wọnọlá. oh my god wọnọlá. Ah, ah. o ti ṣe ìjọ o ti sọra. Eh. oh my god. wẹ́wẹ́wẹ́ ẹ má jù wá suspense ṣé ẹ mọra yín rí ni. Ah, ah, ah, ara mi ọ̀rẹ́ mi tí mo sọ fún yín pé ó dúró tì mí nígbà tí mọ́mì mi sick òun lélẹ̀ náà ṣèkí. ìyẹn ṣèkí náà ẹ rí nǹkan alájà. olúwa o ṣé ọkàn mi ṣe balẹ̀ báyìí ni. abẹ́rẹ́ nǹkan what a small world ó mi máa lè yan o èyí náà fi sọ pé ká máa ṣe rere nìyẹn torí àmọ́ bí ta tún ti lè san pàdé anyway ìyàwó mi nìyẹn nìka ìwà wà wájú báyìí that is muslim marriage ìgbéyàwó mùsùlùmí tá fẹ́ ṣe ó wà wájú báyìí. Eh. kí ni ẹ eh? wọ́n fẹ́ ṣe ìyàwó lóṣù méjì sígbà tá a wà yìí àti fi ilé pọtí àti fọnà róòkà bí nǹkan tí ọmọkọ mi balẹ̀ nìyẹn. ẹ eh, mo mi mi pe ah, i mean i'm just too happy for you Sẹ́kí ah uncle alami all nice gan ah ṣípò àwọn olùfẹ́fẹ́ ah ó dẹ̀ máa enjoy wọn gan all nice gan. Ah everybody is máa ń sọ náà ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀. mọ́mí excuse me ẹ jẹ́ ká wọ́n lé ká lọ sọ ẹ̀kú náà. mo ti èdè wá ń ṣe ráìsì mọ́mí sẹ́yìn náà máa jẹ. ẹyin ọkùnrin ti tún ká sí ẹsì máa jẹ ráìsì. máa jẹ ìyá ọmọ tuntun. Ah, èmi nìyẹn. abiyamọ pàtàkì. èmi ò lè jẹ́ kí ìwà bàtẹ́ mi jẹ́. mo mọ̀ pé gbogbo tẹ̀ ń ṣe ẹ fi àwọn kan ni ẹ mo dúpẹ́ jọ ìdòwú philip ọmọ larry hasan grace adéjọbí mojísọ́lá àwẹ̀rò ìyá duncan america àwọn abiyamọ òtítọ́ tẹ fi jọ nìyẹn ẹ keep it up. Ah! Ah! inú mi ti dùn sí ọkàn mi ti balẹ̀. kẹ́lẹ̀ bá a jẹ́ wọn mọ́ dalẹ́ ni. àmì ò ní kú mọ́ mi lójú. ọlọ́run kí ni mo fẹ́ ṣe nípa ọ̀rọ̀ ayé mi báyìí ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń ṣú lójoojúmọ́ èmi náà mo dé ń dàgbà sí hmm, kábíyèsí ọlọ́jọ́ òní ò dẹ̀ wá fún èmi náà ní ibùjókòó ayọ̀ kí èmi náà kí n fẹ́ ọkọ ti tèmi kí n má fẹ́ ọkọ ọlọ́kọ kí n má gbé egun eléegun ọlọ́run ò dẹ̀ ṣàánú mi àmúrọ́lá. báwo ni ẹ̀yà kí ló dé. kò sí. are you okay? yes. sure. mo wà okay. because mo rí i pé ó dàgbé òun ronú bákan bákan ìgbà tó òun ṣe kankan lọ́wọ́ ní sí ti rú mi lẹ́ẹ̀kan mo sáà ń ṣọ ẹni. Muri rí o concentrate sí nǹkan tó ń and again ìgbà tí mo tún bí ẹ tí mo ń bá ẹ sọ̀rọ̀ it's like you are far to me o sí pẹ̀lú mi ọ̀kẹ́ ò tiẹ̀ sínú ọ̀rọ̀ tí mo ń bá ẹ sọ gan o ti ronú lọ what queen o kí ló ń ṣe ẹ́. kò sí mo wà okay. are you sure. yes. àbí ọ̀rọ̀ ọkọ ẹ ló ń rò àmín ọ̀rọ̀ Túndé ṣé yẹn ni. ara mi mi ìrọ̀rọ̀ Túndé mọ́ ní tiẹ̀ ti gbàgbé ẹ̀ mi tiẹ̀ fẹ́ fẹ́ mọ́. tó bá jẹ́ pé bó ṣe ronú ẹ̀ then má stress ara ẹ̀ gbà wípé yẹn ti lọ nìyẹn olóhùn aṣọkọ tiẹ̀ fún ẹ and uh, so tó bá ti rí mi lẹ́gbẹ̀ẹ́ tí mo ṣe ń wà lẹ́gbẹ̀ẹ́ mi ò fẹ́ kó o rò pé o ní problem rárá ọgbọ́n má ronú rárá ah, èmi lọ sí bedroom mi mo kàn ní kí n ṣe good night sí ẹnì kí n tó lọ sùn right so dáadáa. tó pariwo pariwo orúkọ wọnú bẹ́ẹ̀ láti jò rò. bólú mo ń lálàá ni. àlà irú àlá wo. wo revelation ọlọ́run fi hàn yẹn o bó sori best bet ẹ tó bá béèrè lọ́wọ́ èmi as your best friend and partner marry girl yẹn kò dẹ̀gbẹ́ lọlé. bọ́lú ó ní kí n fẹ́. yes. but àwọn parents mi ò láìkì girl rí. parents yeah. my friend follow your heart. but Bolu there is one more thing mi ì fẹ́ padà sílé yẹn mọ́. <laughs> ṣo fẹ́ gbọ́ nǹkan wàá fẹ́ wàá dẹ́ gbé lọlé yẹn. that's the best thing now you are not happy. ó mọ̀ kan jẹ́ ṣàṣírí kan fún ẹ. yes Bolu. best bet nìyẹn ah. ó possible. Trophy That's your work. best bet. I'm telling you. Roll, roll dada. What your best bet? Um, ah, Bonola. Sit down. Ṣé we? mọ̀ promise ẹ pé máa surprise ẹ̀ ń jọ kan emotionally. bẹ́ẹ̀ni. good. bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń fojú wo wípé àwọn ọmọ kan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti Wọnúọlá bẹ̀tẹ̀ mi ò rí pé ìgbéyàwó tèmi is around the corner ìwọ dẹ̀ mọ̀ pé sẹ́ẹ̀kì náà tìyàwó mi ni mo fẹ́ fẹ́. but lórí ọkàn tèmi pé mi ṣe rò ní pé ní kété tá a bá ti ń parí wedding tèmi àti sẹ́ẹ̀kì náà tó báyìí ìgbéyàwó tiẹ̀ ni kò tẹ̀lé. Ah, ìyẹn ò possible náà gbogbo wa la mọ̀ pé yes ẹ̀yin níyàwó bó ti ní òní ọkọ tí mo fẹ́ fẹ́ so báwo ni mo ṣe fẹ́ ṣe ìgbéyàwó tẹ̀lé ìgbéyàwó títí. sórí ọ̀rọ̀ túndé náà ni mo fẹ́ dẹnulé ọdún láti ilẹ̀ angu ti túndé fi view ọ̀rọ̀ ẹni wípé o kì í ṣe obìnrin gidi tó ń lè gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó bọ́mọ jẹ́ kó realize pé mistake ló ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń fi ojú ìpàǹlẹ̀ wo àyà tó jẹ́ pé ìwà ìnà kíkan ló máa ń burẹ́wà ju tọ̀bọ̀ lọ òun náà dẹ̀ ti wò pé yes tó ń bá fẹ́ as a wife òun ò ní ever regret ẹ̀ ó dẹ̀ ti gbà ọ̀dọ̀ tiẹ̀ ló wá kù sí báyìí. Hmm. uncle alami ṣe èmi ò rò pé èmi àti Túndé lè ever fẹ́ra wa mọ́ nílé ayé mo mọ orí èèyàn tí Túndé ṣe rí nǹkan tó fàjà láàrin wa yìí tí bá rántí lásán mi ò rò pé ó lè gbà mí padà ìfẹ́ àárín èmi àti Túndé èmi gan gbà pé ó ti tán báyìí tó èmi mo mọ̀ pé ó ti tán. Olúọlá kò rí bó ṣe sọ yẹn to me I believe we should live together and die together. èmi ò mọ̀ nípa tiẹ̀ ṣùgbọ́n ká fi dúdà ẹni tí mo dúró yìí Túndé. mo ní ìfẹ́ mi ò mọ̀ bóyá ìwọ ò ní ìfẹ́ mi mo ṣe dúró yìí. ọkọ alam ẹ ṣe. ọlọ́run ló ṣeun. Túndé I still love you. You still love me. But ẹ dúró ná ẹ dúró ná ẹ dúró ná uncle Alami ṣé mò ń lálà She real life Eh? She she reality lélẹ̀ ni. reality Oh lala. Oh lala. Wobi. Omo ọmọ dáadáa Omo ẹ ọmọ dáadáa ni ẹ ọkọ tó dẹ̀ ń mo ti gbọ́ ohun ẹ̀ nínú ilé bó ṣe sọ̀rọ̀ mo rí i pé ilé rẹ̀ ni wọ́n ti bí ní ọjọ́ tèmi kò sí ìjàmọ̀ láàrin yín èṣù òde níyà ẹ̀ ọlọ́gbọ̀n ò ní tú yín ká ìgbà tí ọmọ mi ti pè mí jókòó tó ti ṣàlàyé fún mi wípé ò níyà mú ò ní bàbá mú ìgbà yẹn ni mo ti ń gbọ̀rọ̀ èrò lọ́kàn mi sórí ohun tó ṣẹlẹ̀ sí ẹ lẹ́nìí ọjọ́ ayọ̀ ẹ ló dé kó wá gbọ́ nígbà tá a bá ti ń ṣèyẹn ìgbéyàwó ọmọ mi tán bẹ́ẹ̀ náà la máa ṣe tiwa àtọkọ ẹ̀ náà màá dẹ̀ dúró fún ẹ gẹ́gẹ́ bí ìyá tí mi ò dẹ̀ ní fi ẹ́ sílẹ̀ mọ́ láéláé ṣe ti gbọ́ ẹ fara yín mọ́ra ọlọ́run ló jẹ́ kẹlẹ́ èṣù ẹ̀dìrà yín ẹ̀dìrà yín. túnde. ẹ ò sí nígẹ. ẹ o lè wá dìbò mi yẹ náà. wọnú ọ̀la òye kẹ́ tòde rí rẹ̀. ọ̀la ló yege. Ó ti yege. Ó yege. Wọnú ọ̀la ló yege. Ó ti yege. Ó yege. Wọnú ọ̀la ló yege. Tùrẹ́rì ẹ̀ náà wọ́gé. Ó ti gbé ẹni ẹ̀ àwọ̀ òru. Wọnú ọ̀la ló yege. Ó ti yege. Ó yege. Wọnú ọ̀la ló yege. Ó ti yege. Ó yege. Wọnú ọ̀la ló yege. Tùrẹ́rì. Olùdarí alámọ̀kẹ́, ó ti bẹ́ẹ̀ ni àwọn olùwàlúwàlá. bẹ́ẹ̀ o ṣáà máa bínú ṣorí gbogbo nǹkan tí àbúrò mi ṣe fún ẹ mo fẹ́ kó o gbàgbé gbogbo ẹ̀ pátápátá ó máa ń ṣẹlẹ̀ kò síbi tí ò ti kí ń ṣẹlẹ̀ èèyàn fẹ́ wọlé ọkọ ni o èèyàn wà nílé ọkọ ni èèyàn máa ń nírú wọn bẹ́ẹ̀ kò yé ọkọ mi ṣorí bó ṣe wáyé òrìṣà kan tá à ń sìn lè wà nìyẹn òní bínú ni màá fẹ́ kó o gbọ́ gbogbo nǹkan tó ṣe báyìí kó bá mi dá sókun gbàgbé kó gbàgbé ẹ̀ pátápátá kó bá mi fà á múra àbúrò ẹ̀ ni ìyá ọkọ ẹ̀ náà dẹ̀ tún ni o kò sí kékeré àná o ṣé o ti gbọ́ má bínú ọkọ mi. ẹ ṣe mọ ṣé tí ẹ rí èmi ni gbogbo ọpẹ́ yẹ because ẹni tí mo wù mí láti fẹ́ ni mo pàpà fẹ́ so thank god pé mo wà happily married lénìí ṣùgbọ́n nǹkan tó dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ni ọ̀rẹ́ mi tó embarrass wọn àtàbúrò ẹ̀ wọ́n wà lórí títì the next thing ó dẹ̀ sọ̀kalẹ̀ nínú mọ́tò ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bú mi gbogbo yẹn wá ń wò wọ́n ẹ bó ṣe treat ọ̀rẹ́ mi yẹn náà ó kókò fọṣẹ yìí lára ni. Ah. a máa bẹ àwọn náà ní àbí àǹtí ẹ ṣe mà èmi ò bínú ó ti tán gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí kì í ṣòun náà ló embarrass mi ọ̀rẹ́ mi ló ọ̀rẹ́ mi ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ kò sí nǹkan téèyàn fẹ́ ṣe ọ̀dẹ́ ti bá wa sọ̀rọ̀ báyìí sí gbogbo ẹ̀ ti tán àdúrà tá à ń gbà fún ni pé kó ní happy home ó dẹ̀ ti ní happy home náà sìn gbogbo obìnrin ló máa ń gbàdúrà fúnra wọn pé kán ní happy home so ó ti tán àǹtí àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àdúpẹ́ ẹ wá máa wò ó ṣé rí bó ṣe wà yìí tí ẹ ti bá o ó ti bá ọmọkùnrin tó gbójúlé tó rò pé òun máa fẹ́ tó ní gbogbo owó parent wa tó ná lórí ọmọkùnrin yìí ọmọ yìí ti sá lọ sí amẹ́ríkà ó ti filẹ̀ ah! ṣé tiẹ̀ wá bá a òun ni mo ṣe fẹ́ kó mọ̀ pé kò sí obìnrin tó wà nílé ayé yìí tí ò kì í ní problem ọkọ ó ti ní problem ọkọ títí ẹ náà sí ó ti ń gbèrú kò yé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi fà á múra gẹ́gẹ́ bí àbúrò kẹ́ gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ó yá súnmọ́ wọn kó bẹ̀ wọ́n. Thank you stand up na ó yà dìde dìde ẹ̀ẹ́n mo ti ń ṣe oúnjẹ tó dé tẹ́lẹ̀ kò yẹ yín ẹ jẹ́ kí n máa ń lọ sẹ́kọ̀ọ́ sórí tèbù. bí a ṣe máa dọ̀rọ̀ ṣe ẹ̀ṣẹ̀ ṣe máa ń bọ̀ ọ̀yẹ́ sí i. kó tèmi ṣe ní ẹ̀ka àwọn ọkọ̀ amẹ́ríkà yẹn. Ah, mo àwọn ọkùnrin ò tiẹ̀ láyọ̀ ẹ̀ pàlá ẹ̀ gbogbo àwọn ọkùnrin tó wà ń ta ẹ̀ kálọ́ náà mọ̀ kó bá ti dá obìnrin nìkan kó fi wọ́n lọ lọ́rùn.